ونستهدي ونتوكل عليه ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له <clears throat> ومن يضلل فلا هادي له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 وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليتي أدوقف الله أشي الصلاة النبوة محمد صلى الله عليه وسلم لا دا صلاتنا كما بما أرى إلي النبي أتي وصحابا أتي بقوة وين ثم باتبعي لنا أتشى الله محمد صلى الله عليه وسلم títí yóò دي máa دي ọjọ́ ìgbéǹde alkiyama. هو لو gbọ́ gbogbo ìwọ̀n padà lọ sí ma wọ́n jẹ ìyàtọ̀ wá sí tán ọ̀sàkíyè gbogbo ìwọ̀n tó wà ní yàrá wọn bẹ̀rẹ̀ lẹ́yìn tí a dáwọ́pẹ́ fún Allah tí a ṣe àṣọláàtù fún anábọ́à Muhammad sallallahu alaihi wasallam aládà àṣọláàtù náà kó bá wọn ara ilé anábì àti àwọn sahaba àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama a tún máa tẹ̀síwájú lórí náà insha Allah ta'ala wa bi idhnihi ta'ala nínú tírà Umdatul Ahkam eléyìí tí a ń ṣe àgbéyẹ̀wò rẹ̀. láti máa fi kọ́ra wa nípa ẹ̀sìn wa pàtàkì jùlọ àwọn tó jẹ́ ọ̀rọ̀ al-ibadat ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìjọsìn wa tá a sì padà kí níbi al-muamalat náà lápapọ̀ ní tó ń jẹ́ al-ahkam àwọn ìdájọ́ ẹ̀sìn wa tó ṣe pé à ń ṣe níṣẹ́ ni à ń ṣe ní iṣẹ́ ìlú táǹkì à ń ṣe níṣẹ́ ni àwẹ̀ táǹgbà à ń ṣe ní hajj táǹlọ iṣẹ́ làǹlọ ní ṣe ń bẹ̀ zakata bá yọ ní owó wa ẹni owó rẹ̀ bá yọ tó bá tó bá wọ zaka tó wọ ní sọ́ọ̀ iṣẹ́ náà là ń ṣe à ń ṣègbéyàwó iṣẹ́ là ń ṣe à ń kọ́ra ẹni lẹ́ iṣẹ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyìí náà ń pè ní al-ahkam al-amaliyya àwọn làá máa ń ṣàgbéyàwó rẹ̀ nù al àwọn tó wá yàtọ̀ sílẹ̀ yìí tó ṣe pé a ń bi sọ́kàn èyí ò ní al èyí ò náà ọ̀rọ̀ àkídà èyí ni ọ̀rọ̀ tawhid ẹ̀ ká má bọ́lọ̀ wọ́rọ̀gún ká má so nǹkan má lé ká má so nǹkan má ra ká má rí nǹkan má lẹ̀ ká jìnà sọ́sẹ̀ ìtajà ká sí jìnà sí òkà àlùwò ògbóró àwọn tá a máa ń sọ yé wọn àwọn ọ̀rọ̀ tawhid mọ́ ọ̀rọ̀ àkídà ni tọ́ àmọ́ ìtò kàwá nínú àwọn àlàyé irú àwọn ọ̀rọ̀ báyìí àfi tí mi ìbá já wọlé lókù ó ní tó ní í ṣe pẹ̀lú àwọn tá à ń ṣe níbi àwọn afáadé ọ̀rọ̀ àlẹ́ ìbàdáàtì láyẹ̀dú lọ́wọ́ àwa wà nínú kìtàbù ọ̀sọ̀lá àti ìyànjú ọ̀rọ̀ ọ̀tọ̀hárọ̀ nínú kìtàbù sọ̀lá ọ̀làwà nínú kìtàbù sọ̀lá yìí àwa wà ní báàbù lil mawaqit àwọn abíta àti ìjúwe nípa àwọn àsìkò ìrun kọ̀ọ̀kan níjòkó tó kọjá sẹ́yìn pẹ̀lú àánú ọlọ́run àti ìṣàgbéyẹ̀wò àwọn àsìkò oorun àsìkò tí irun kọ̀ọ̀kan wọlé àsìkò tí irun kọ̀ọ̀kan parí irun tásìkò rẹ̀ gùn ajámọ̀ èyí tásìkò rẹ̀ kéré ajámọ̀ èyí báwọn afáàsì ti yapa inú kọ̀ọ̀kan àkàtà pè wá ní àkíyèsí lórí ẹ̀ ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ bá a ti ń wí fúnra wa ọlọ́mọṣà fún àwa ní àsọyé o kó wá pèsè àgbóyé náà fún gbogbo jọmọ́ ọlọ́lùkọ́ àánú kẹrí tọ́ a tó máa wá tẹ̀síwájú lórí ló tíra wa Umdatul Ahkam nínú ẹ̀ náà látọ̀ wá lábẹ́ bá abúlé mawaqi ẹ̀ àwọn abẹ́lúwa wa abẹ́lọ́wọ́ bá wa <clears throat> bímánìyí wa tọrọ mi ní wa ìzèyí wa fọlẹ̀ ọ̀rọ̀ tí kì í ti tọ́lọ́run tí kì í ti tàdínábì ọlọ́mọdé ó tẹnu wa jáde ọ̀rọ̀ ìfẹ́ ìmọ̀ ń kó báyìí ní bá ń sọ̀rọ̀ ní ọlọ́dàkùn mọ́ sí ọ̀rọ̀ wa ní ọ̀rọ̀ pẹ̀lú gbogbo dábàá sọ lu àjọṣe líle kọ́ọ̀lọ̀ mọ́ kọ́ọ̀lọ̀ rasúlùmù kọ́ọ̀lọ̀ faham sẹ́b. alhamdulillah wasalaatu wasalaamu alayhi wa baad walahu an abdullah ibn mas'ud qaal حبس المشركون رسول الله صلى الله عليه وسلم عن الصلاة العصر حتى احمرت الشمس أو اصفرت فقال رسول الله صلى الله عليه وسلم, صلى الله عليه وسلم شغلونا عن الصلاة الوسطى صلاة العصر ملأ الله أجوافهم وقبورهم نارا أو قال حشى الله أجوافهم وقبورهم نار عن عبد الله بن عباس رضي الله عنهما قال أعتم النبي صلى الله عليه وسلم بالعشاء فخرج عمر فقال الصلاة يا رسول الله رقد النساء والصبيان فخرج ورأسه يكثر ويقول لولا أن أشق على أمتي أو على الناس لأمرتهم بهذه الصلاة في هذه الساعة عن عائشة رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال إذا أقيمت الصلاة وحضر العشاء فابدأوا بالعشاء عن ابن عمر نحو نحو ولمسلم عن عائشة رضي الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا صلاة بحضرة الطعام ولا وهو يدافعه الأخبثان عن عبد الله بن عباس رضي الله عنهما قال شهد عندي رجال مرضيون وأرضاهم عندي عمر أن النبي صلى الله عليه وسلم نهى عن الصلاة بعد الصبح حتى تطلع الشمس وبعد العصر حتى تغرب عن طيب في الدرس الماضي ní قتي وقدر أتبار kọjá àwọn àsìkò òun lẹ́nìí <clears throat> ah, ọ̀rọ̀ wa náà sì máa ní ṣe pẹ̀lú àsìkò pẹ̀lú àwọn àhàdíìsì tá a bá tún délé nù afẹ́ kí àdíìsì Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu wa ani sahabati ajma'in hadíìsì <clears throat> ni ó ń là á kéde nù. àlígbẹ̀gbàwọ́ ọ̀rọ̀ yìí alàlẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam ó sọ gbólóhùn kan ìjọ tá nàbí wa sọ̀rọ̀ yìí ni yawmal khandaq yawma madha yawmal khandaq táwọn alfáà bá ní yawmal khandaq <clears throat> ay yawma ghazwatil khandaq ìkànnú àwọn ogun tá nàbí já olùwàpè ní kọ́ńdà ogun yìí àgbà míì anabi ó jagun ó kọ tí a fi máa dá ogun nìmọ̀ ààyè ibi tí wọ́n ti jáde èyí ò láwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ogun tá a máa dákọ ìgbà míì sì rèé bí bá dẹrù àdárúkọ Hudaybiya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbà mi àwọn afáàwù sọ ogun tá nàbí já ló kọ péyà pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó bá bá ogun yẹn wá ìyẹn ní ogun ti al-Khandaq àwọn ogun ìní wáyé ní ẹ̀yìn ọdún karùn-ún àbíká lọ́dún karùn-ún tá nàbí ṣe ìjìra ànábì ti kó maka ó ti wà ní madina ọdún kìíní ìkejì ìkẹta ìkẹrin ìkarùn-ún ológun ilé ìwà wáyé ogun yìí gbà táwọn ti fógun yóò wáyé àwọn kèfèrí wọ́n ti sọ̀rọ̀ àdì gbogbo madina tí wọ́n ti dúó sí gbogbo etí bèbè nígbà tá a bá láwọn jìnnàjìnnà bọ́dà madina pé a ah, nítẹ̀lé àti Muhammad àtàwọn ọmọ àtàwọn sàábì rẹ̀ á ti kí ni a pa gbogbo wọn sọ́lọ́ ń sì pàṣẹ bá nẹ́bì pé wàṣá wírò hún ìlà amúrí gbọ́rọ̀ bá délẹ̀ mọ́ gbàmọ́ra wọn adájọ́ wa pa àwọn sàábì lọ ìró tó ti kàn wá nípa àwọn ará bí gbogbo òun náà mọ̀tí bẹ́ẹ̀ sọ̀rọ̀ àgbè kan bó láti ṣe ìkànnì àwọn sọ̀hábà tó wà lọ́láyà àlẹ́yìn olówó amúmọ̀ràn wájọ́ náà a ń pè tàbí ọ̀hún ní Salman al-Farisi Salman al-Farisi a ti sọ̀tàn rẹ̀ yà yérí àmọ́dìbẹ́ tọdún bíi mẹ́ta àbí mélòó sẹ́yìn torí ọ̀nà tí Salman al-Farisi fi gba Islam ọ̀nà tó ní ìtànù ìtànù ní kẹ́kẹ́ fún àwọn àǹfààní torí pé abọ náà ní bàbá rẹ̀ iná náà ń bọ̀ bàbá ti wá lẹ́nu pé bóun bá lọ tán ọmọ tó gbẹ ìwọ̀n rèé mìsàlùmánù fáàrí sí bàbá yìí wá máa ń sábà ṣe mọ́lẹ́kì bí ó máa ń ṣe lọ́gbòrò lòun bá jáde ńjọ́ kan bàbá náà ló ránṣẹ́ ńjọ́ náà wò ló bá ríbi táwọn pásítọ̀ kan ṣàti ń ṣe kíní fáwọn kan à eléyìí dájú táwọn ṣe yìí lọ èmi tó ti wò pé tóun ṣe nù bá ń fún un lé ńlọrọ ní tòkú sọ́dọ̀ àfa àpáàdì yìí inú bàbá wa dùn ọmọ ṣe nǹkan mí bá lọ tán ni bàbá mi eléyìí lè dá ju èyí tẹ̀ ń ṣe lọ irọ́ o ẹni mo bẹ́ ìwọ lọ ìrólé lẹ́yìn mi bá lọ tán wọ́n níbi náà bá kú abẹ́rú ojú wọ́gẹ́rẹ́ bá kú yóò fọ ọmọ ìrọ́pò bá bí ọ̀rọ́pò ni ẹ̀rẹ̀ lè fi mi rọ́pò ìwọ ní ìrọ́pò bàbá bá mú sálùmá lọ fàárì kí ó dé mọ́lẹ̀ nígbà tó ọba máa níbi jáde máa sọ̀rọ̀ níbi lọ́ọ́ ibi kìíní o mọ́ ọgbà bí gbogbo tó ń ṣe mẹ́ àwọn gbogbo pẹ́ yá Salman Fari fi padà já náà ní ibi wọn dè mọ́ tó bá gba ọ̀dọ̀ afá pàdé lọ bá bá níbi kan bá wá kú tán ẹ ẹ ẹ ẹ ní fẹ́ kú wọ́n ti rí mi yóò à mo lọ tó fẹ́ kí n lọ tó lọ́dọ̀ ẹ̀rí báyìí gbọ́dọ̀ tó fẹ́ kí n náà bá ti fẹ́ kú tó lọ́dọ̀ ẹ̀rí báyìí bí gbogbo wọn ṣe ń wà sọ́ọ̀mù ìwà lọ́dọ̀ eléyìí nínú fún lọ́dọ̀ ẹ̀lòmíì títí Salman Fari fi tó bá kó lọ́dọ̀ àfa àpáàdì eré bí o bá dàgbà tó dògbò tó ń lọ bí àgbáre tó lọ́dọ̀ àfa àpáàdì oríṣiríṣi experience ló wá ń ká dàjọ lọ́dọ̀ àwọn àfa àpáàdì tó ń lọ́gbà náà ó lọ títí ó dọ́dọ̀ àfa àfihàn pé tó bá gba owó lọ́dọ̀ àwọn ọmọ ìjọ owó sọ́ọ̀sì níbà yóò gbà lọ́dọ̀ àwọn ọmọ ìjọ owó tó sì gbà lọ́dọ̀ àwọn ọmọ ìjọ òun sì kó àpòlù mọ̀ náà experience kan náà tó lọ pé ah, ó gbọ́dọ̀ àwọn tí èsì ń bọ̀ ẹ̀mí ní gbogbo wọn títí títí ń gbà wá dẹni ìgbẹ̀yìn ló wá ní àwọn dọ́dá ní lọ oníbí ti wò yìí àsìkò tí wọ́n là nábì ìgbẹ̀yìn yẹn ń bọ̀ àsìkò ní ṣe kí ni ó ti dé mọ́wùlẹ̀ jẹ́ jù yẹn nìkan kan fún ọmọ ànábì mi láti wà lákòókò rẹ̀ yìí ó ní ọmọ wá bọ́ọ̀sì bá pàdé hmm. ó dà àdúgbò bí tí ó ti jáde bí ó ti rí bóò ni ó ti rí bá ti júwe fún un ẹ̀ àdúgbò náà ọjọ́ ọ̀pọ̀ òkun ọ̀pọ̀ ń bẹ̀ ẹ báyìí ilẹ̀ ẹlẹ́dún ti rí àwọn òkúta fún mọ̀ wá mì kan ó ń wáṣá júwe ìjúwe yìí ni Salman al-Farisi ti bá dì mú tí tí tí tí tí tí èèyàn àjò rẹ̀ gùn àmọ́ àti mẹ́nu bá kọjá kótó wá kú lọ́dọ̀ ẹni ìbẹ̀yìn wọ́n wá sọ fún pé yóò rí àpẹẹrẹ mẹ́ta lára nẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam ìyàndábí tó fi dáa máa ń gbà ojú bí àdúgbò kó tán á tó wá júwe bá nẹ́bí ọ̀hún gan-an bó ló ti rí àmì mẹ́ta tó wájú lára rẹ̀ ni pé níbi ẹ̀yìn rẹ̀ báyìí ọ̀rọ̀ ìbẹ̀ lọ́ sí rí bí stampu ìjà nàbì tí mo wà lára gbogbo ànábì ọlọ́run ẹlẹ́ẹ̀kejì bọ́n bá fún un ní ẹ̀bùn gift yóò gbà á ó dàbí mélòó kìí kọ́ rẹ ló jẹ́ pé súnà ni ìwọ tán bá máa ń bọ̀ lọ́rẹ̀ mọ́kọ́ òun tún yàtọ̀ sáà tún tọrọ wọ́n tó dápọ̀ o tọ́lẹ́nu mi yóò dó de àwọn àlùfáà wa lọ́mọ́tàbá méjì wọ́n lẹ̀ yóò bá abẹ́gbẹ́ adíyáwó ẹmọ bá díyáwó fáwọn àbá ah, ah, ah, ẹ̀ ń tọrọ nìyí o adíyáwó wà látọ̀dọ̀ ẹni tó fẹ́ bóyàn ní adíyá ni ẹgbẹ́ àdíyá ló yẹ ká pè é kí o alákùnlé ha ó lápẹẹrẹ lẹ́ẹ̀kẹta ó ní pé bá bá gbé sàárà wá èèwọ̀ ni kóhùn ó jẹ sàárà tó gbé báwọn tàbí rẹ̀ ni níjọ Salmanu Farisi ìrìn àjò rẹ̀ gùn kálí mọ́ kú níbi àwà àmọ́ ó kàn kátàpé wà lákèéjì ọ̀rọ̀ rẹ̀ torí gbà àti mílíọ̀nù dé omi ọ̀rọ̀ Khandak gbogbo àpẹẹrẹ mẹ́tẹ̀ẹ̀ta wà títí títí òun náà ó sá ìrìn àjò rẹ̀ ságùn òbí dé Mọ̀dínà tí ń ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn ọ̀gá òde náà ti àbá ti kó mọ́kọ ẹrú níbẹ̀ ti gun orí orí ọ̀pẹ ní fi ń ṣiṣẹ́ lọ́wọ́ lọ́wọ́ nìkan bá wọ́ ga rẹ̀ wá ló bá ní àbọ̀ ọ̀rọ̀kùnrin òun tó ní òun ànábì ọlọ́run wọn náà mọ̀ sí wáá bímọ nínú ogun yẹn mọ̀ ń lọ sọ́dọ̀ rẹ̀ làwọn ọ̀gá àtọ̀rẹ́ rẹ̀ bá sá ń sọ̀rọ̀ Salman Fari ti ń gbọ́ báyìí dé mo ti bẹ́ látòrí bí mi ah, ọ̀gá ọ̀gá ẹ̀ńtẹ́ dákọ̀ ẹ̀ ń bo wá nílé rẹ̀ wà àwọn yìí fẹ́ ọ̀gá kí ni àwa ń sọ̀rọ̀ àwa ọ̀gá rẹ̀ àti ọ̀rẹ́ ọ̀gá rẹ̀ ń sọ̀rọ̀ ìwọ wa ń wà kọ́kọ́kọ́ padà dẹ́nu jẹ́ rẹ̀ ah, ṣé o sì dìmọ̀ sí wá nígbà tó níbi ṣe fírí báyìí ló bá kú lọ́dọ̀ ọ̀gá tó bá gbọ́ bí ìdòkó tán láti lọ́dọ̀ ìwọ̀n wà mo ti wá débẹ̀ tó rí láàrin gbogbo àwọn èèyàn àìtọ́jú ah, ìlú mi rẹ̀ ìwọ̀n mọ̀ mọ̀ rìn ó kún wájú àná ìwọ̀n ńlá ń di ànábì sọ́nà ló ṣe rá ànábì náà jẹ́

ó mọ̀ fún pé àkàndá tó gbé ẹ̀bùn ní wọ́n gbé nǹkan ní ìlú bá gbé síwájú ànábì ó ní ànábì sàárà ní ọlọ́run sọ ọlẹ́sọ lórí ànábì sì gba sàárà lọ́wọ́ rẹ̀ ó yá ẹ̀yìn àlíwọ́mọ̀ ẹ̀yìn sàárì ẹ̀mọ̀ jẹ́ àwọn yóò sì jẹ gbogbo ẹ̀ ó wá sọ́kà ànábì ti ẹ̀mú kankan lọ́ kò mú kankan olódi mélòó olódi méjì ìgbó òdìjọ ẹlẹ́ẹ̀kẹta ló bá gbé ìmí ìdè ó lélẹ́yìí ànábì ẹ̀bùn rèé kí bójú lẹ́bùn ọlọ́run sọ lẹ́sùn lórí anábì súnmọ́dọ̀ anábì tó wá sàládàjẹ́ bójú súnmọ́dọ̀ ó sì kàwọn sàábí ẹ̀yìn náà síkínú ẹ̀sùnmọ́ bí anábì àtàwọn sàábí rẹ̀ ó ń síkínú ọlápẹ̀rẹ̀ lẹ́tẹ̀ẹ̀ta náà ti pé ó ti kéde ìsìláàmù rẹ̀ jọ náà ló bá lòun gba ìsìláàmù kí la fẹ́ múlò ní pé ìjọ tó wá dìpọ́n aláwọn mọ̀dínà àwọn kèfèrí gba gbogbo ìlú yìí Salmanul Farisi yìí olówó amúmọ̀ràn wá bá nàbí sallallahu alaihi wasallam ibi abẹ́rẹ́ ọ̀la lọ náà bá lọ gbogbo ọ̀dàgbà rẹ̀ yìí ni pé ṣíṣẹ́ ẹ̀sìn bá délẹ̀ gbogbo wa là á máa ń ní róòlù tá a ti lè bẹ̀ ká sì mọ bùdú kiri ẹnìkan má sì mọ wípé nìkan kìfé ilé yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lè má ní mọ̀ràn gidi lẹ́nu ó lè dún nǹkan ní òfin yín mọ̀ràn tí ó dáa Salmanul Farisi kí ló wá mọ̀ràn wá jọ náà pé ọ̀nà tá a ṣèrè ètè làwọn ló ń lò fún wọn ṣé báwọn ṣe rọ kiri ká wa wọ́n sì fẹ́ bẹ́ẹ̀lù wá jìgà ẹjẹ́ káwà ló wà ọ̀rá bọ́ṣẹ́ yìí ìlú díẹ̀ tuntun ká tó débi tán wá ẹjẹ́ wá gbẹ́ kòtò hẹ̀rì mà kòtò bàǹbà ẹjẹ́ wá gbẹ́ ká gbẹ́ ká gbẹ́ káwà náà gbẹ́ sọ̀rọ̀ àǹdí gbogbo Madina a ti wá tẹ́tì tíráàpù kalẹ̀ lẹ́bi ní alḥarbu kódà ogun dídá kí náà pé ètè ni tó pé àwa náà kí láwa ṣe a tẹ́tì tíráàpù tí o pé tí wọ́n bá ń bọ̀ wọn nímọ̀ pé kò tó lẹ́gbẹ́ a ti ṣe dáadáa tá a jẹrẹ tiẹ̀ tá a kò fi wé gbòó bíi pé wọ́n bá kàn bọ̀ àwọn kan bọ̀ dé jìbà jìbà jìbà wọ́n bá ti dé báyìí wọ́n mọ̀ sí kínú wọ́n mọ̀ já bẹ́ẹ̀ wọ́n ń já báyìí dé ìdí àmọ́ yanjú wọn mọ́ náà nù. jama ọlọ́run sì gba kílé ìjọ náà ọlọ́run sì fi gbé ògo fún wa lẹ́bùn Muhammad sallallahu alaihi wasallam àti àwọn àtàwọn sàhábà rẹ̀ wọn lọ́yà ni. so látọ̀dún ọ̀hún tábà ti wá bẹ́ẹ̀ gbé wà láàmú pé gáàdùwà tó ní khandaq ní káwọn afáàní wọn fẹ́ sọ̀rọ̀ parẹ̀ wọ́n gbọ́ ní yawmal khandaq yawmal yawmal khandaq tọ́ níbi àwọn wa ń ọjọ́ ogun wa gbóná ọjọ́ ogun ní pékin ogbóná ojú ogun tó sì léwu wọ́n nígbà ogun yìí bẹ̀rẹ̀ àsìkò oorun kan wá di púpọ̀ fàdàgbà Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ìwáyà tàfẹ́ kéyì èyí ò ní àdúrà mú níjọ́ náà nígbà ogun lé ànábì òrìrùn àlàáfà níjọ́ náà tún lásìkò tẹ́ bá ti sọ àsìkò rẹ̀ mú wa níjọ́ ní ní tí bòjì bá ti ṣe déédéé tí àgbékalẹ̀ pẹ̀lú káàtì máínọ́ọ̀sì tí ń jẹ́ kí làtúnjọ́ náà fẹ́ ìtùzáwàá táàtì yọnu ẹ̀ àwa ni yóò wà bẹ́ẹ̀ tó ń wọ́n fi yẹlu wọ́n kìlọ̀ kìrọ́ọ̀rù yóò wá wọlé títí tó ń wọ́n wá wọ̀ níjọ́ náà òun fi wá wọ̀ anábì onínú àlásàrì yìí kí tọ́ àìwárìnú àlásàrì yìí kí lànàbì bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí gbóló tó jáde lẹ́nu ànábì ni pé. ọlọ́run sanu wa anábì ni mala allahu kuburahum á anábì ni gbogbo àwọn wọ̀nyí àwọn bó bá ti kú nù wọn àwọn òkú nù wọn sàárè wọn ọlọ́run iná ni ọjẹ́ kó gbogbogbò ẹ̀ dàrú kí ní ó ti mọ jó wọn láti inú kí ni láti inú sàárè wà bú yóò tàn àwọn tó bá láwọn gan inú ilé wọn náà kí ni kó mọ jó wọn àwọn alààyè kí ni ó mọ jó wọn àwọn tó kú kí ní ọmọ nínú sàárè ìjẹ́ kí lọ́ràn kan dáta nábì ní gbé wọn sí pé ìgbà wá ńgbà nábì tí ó sọ̀rọ̀ ànábì ní kama bí wọ́n wọ́n kó àìrójú wá wa wọ́n jẹ́ àrírun tààrin wọ́n jẹ́ àrí kí hàtà bọ́ọ̀bà ti ṣàm wọ́n jẹ́ àrí kí títí fá tí ó rùn wíwọ̀ ìdí tàbí ṣe bí wọ́n lékè òjú wọn lọ wọ́n fi lábùdẹ̀ ní nínú gbó nínú lọ ìwáyà tí mùsùlùmí gbà wá lábùdù kan wà ń bẹ ni pé ah, àlọ́bí ni wọ́n ká ìrójú bá wa níbi ìrun tààrin irun àlátàrí wọn já sí lásìkò rẹ̀ wọ́n nígbà anábì ó padà wá sí irun ni anábì wá sí bẹ́yìnà lè mọ́gòrí bí wọlẹ̀ ìṣà ń gbò kí mọ́gírí bí tọ́lú wá kí àlátàrí ó sì wá kí ìṣà amọ̀wádùn náà o àwọn bí kí ubẹ̀ tá kọ́ gangan lọ àmọ́ káwọ́ kọ́ tó àdínkù lè fún wa náà wọ́n àná Abdullahi bin alimami muslim tún ní riwaya mi tí yìí wọn látọ̀dọ̀ abdullahi bin mas'ud ọdún láàánú. torí. habasa al-mushrikuna rasulallahi sallallahu alayhi wa sallam. aláwọn mushriki náà wọ́n sí ànábì mọ́lẹ́mi ogun yìí lágbára dé wọn jẹ́ ká ànábì orí bíi láǹfààní àti kírun lọ́dún náà hátà márùn ti ṣam àwòsàmọ̀ wọ́n ló dé lẹ́gùn pé tó rùn fi ń pọ́n àti lálóhùn ti ń yẹ́lò ah ó ní gbọ́ ọ̀rọ̀ wá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó jáde lẹ́nu ànábì ni pé ànábì ni ah, wọ́n sì kọ́ ìrójú bá wa níbi ìrun tààrin ìrun àlásàrì wọn jẹ́ àrí kí wàkùbúrọ̀ ọlúwà ò inú sàárè wọn inú wọn ìgbésí ayé wọn jẹ́ kí ló gbogbogbò ẹ̀ dárú. Àdábì bí wọ́n ṣípè báyìí. Ọlọ́mọta sàánù wa. Àwọn tá kọnu Habibu yìí pọ̀. Àkọ́kọ́, ó ní pé, ah, ìrúnmọ̀ tóbi lọ́dọ̀ ànábì o. ìlú ṣe gínú bá nàbí ṣe ṣe pètú bá nàbí ṣe mọ́ jìnà ṣe pètú wọn àjá nàbí orínú àlásàrì kí kí là nàbí ṣe ṣe ṣe pètú wọn kí tó wá ṣe pè kékeré èké ni anẹ́bí ti ṣe pè fáwọn kan rí tọ́lọ́mọba tó bá nàbí pé lẹ́yìn sàlákà mí amúrí ṣe àríṣẹ́ ọ̀tọ̀ wọn pè fún wọn àmọ́ ilé yìí láàrínlẹ́bí jẹ́ yìí ààrá kọlẹ̀ tó ní káàrínlẹ́bí wọ́n ṣe pè fún wọn nítorí pé wọ́n dáa lẹ́bí ṣe kínú ìwọ tí nǹkan kan wá gbé ọlọ́wọ́ tó ọ̀fẹ́ kírun kọ́ ní kọ́ sàgbákò báyìí torí káàrínlẹ́bí mọ́ wa ẹni tí ń dẹ́ bí irun àdínábí ṣe pẹ̀lú ọ̀hún ibi ọ̀la àkọ́kọ́ kọ́kọ́ kan bẹ̀ ń pé èpè ṣíṣẹ́ ńjọ́ tí wọ́n bá ṣàbòsí fún yàn èèyàn lè ṣe pé o òlànà bí sẹ́yìn òlànà bí sẹ́yìn kí ni o ṣe orí ìjàmbá tán ṣe bá nàbí wọn ẹ̀já kéde bá nàbí orí wọn òun kí láyé kọ́ o àmọ́ kí náà jẹ́wọ́ ṣe wọ́n ẹ̀jọ́ kí dásìkò rẹ̀ ìṣì ń ṣépè fún wọn ìbẹ̀rún àbá àgbo pé ẹni abá ṣàbòsí fún náà òun náà lè ṣe kínú ó lè ṣe pé o ẹni abáṣàbò ló láàmọ́ sọ́gbà ní tẹ́lẹ̀mẹ́kà máa sọ̀rọ̀ àwọn tó bá lálàyé inú ṣẹ̀ríà ẹ ṣàlàyé ẹ̀ ní ẹ má máa kàn gbé kórìíra ìyàn sẹ́mi ìsọ̀rọ̀ torí tẹ ti ń torí kẹ ní pọ́blẹ́mù pẹ̀lú èèyàn ẹ wá fẹ́ máa torí ẹ sọ̀rọ̀ ẹ jàǹbẹ́ ni ọ̀rẹ́ ní ṣàbùsí fún un ìjíṣẹ̀ríà bá sọ̀pọ̀tì nínú téèyàn kan bá ṣe ẹjá fi rẹ̀ fi á ah, bí ti ní yìí ṣẹ̀lí àgbà àtẹ́lẹ̀ ìláyò ẹni wọ́n parọ́ mọ́ tí ń ni ó parọ́ mọ́ kò kọjá yìí rẹ ẹni wọ́n ṣàbòsí fún lóyìn ṣe pé lẹ́ni tí ó ṣàbòsí fún kò kọjá rẹ rẹ pápí látọ̀dọ̀ àtẹ́lẹ̀ yìí bẹ́ẹ̀ náà làwọn sàmì náà sì lù ú bẹ́ẹ̀ àti nígbà tó gbé pé òun àtẹ̀yẹ́ jọ jà sílẹ̀ tẹ́yìn ó sì kílẹ̀mù kó lò ní ilẹ̀ ní ìsinilẹ̀ yìí á ah! nígbò wá kí bó ah! pé sàábí ah! àtẹ́lẹ̀ ilẹ̀ tó wá wí náà a orí ibi tó sì tán sí náà àbájọ́ tí tó dé bárábìnrin náà títán àtibọ̀tán tí ò dání o torí pé pé ìníjà anábì náà yìí wà sí fún wa anábì ní ẹbẹ̀rù èpè ẹni tí aṣàbùsíbú ẹni a bá ṣe àbùsíbú ẹbẹ̀rù èpè rẹ̀ bá torí pé pèrè ó ṣe gínú òsí gàgá kan láàrin èpè rẹ̀ àtọ́lọ́hùn yóò ṣe ní ìdí ni pé èpè yẹn àti inú ìsàlẹ̀sàlẹ̀ ọkàn rẹ̀ ni ó ti wá torí nǹkan ni ó dún wọnú tó tó bá jẹ́ pé bó ṣe dún wọnú náà ló ti wá bú èpè tó lẹ̀ já yìí káyì wọ́n tẹ̀rí sí wẹ́pẹ̀ o ní kí wọn náà fi mọ́ ṣàkóso fún yàn tọ́wọ́ bá dilẹ̀ máa forí gba èpè abẹ́kọ̀ọ́ táwa fún mú ni pé èpè yìí tó wá nìṣẹ́jẹ́ ànábì ẹnì kò kọ̀ kí ni gbogbo àlànà yóò máa wọ gbogbo àwọn èèyàn lé in tí wọ́n bá ṣe gbà míì ní ó dìtámì tàbí ìṣẹ́bílé wọn àwọn ẹni àkọ́kọ́ tàbí ìṣẹ́bílé lákọ́kọ́ tó ṣe pèlé lákọ́kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ló dàkọ́kọ́ àwọn ẹni eléyìí náà tàbí ṣe pèlé yìí náà kí ló kí ló kí ló bìjà náà bì ọ̀rọ̀ ẹ̀sìn ni a ní bẹ́ẹ̀ á sí àbòjú bíyàn lórí ọ̀rọ̀ ayé kò lè ṣe pèlé la wo ní ògbésí ayé ààrí kó bínú sí ìyàn nítorí ọ̀rọ̀ ilé ayé kọ́ máa máa bá yín jà tí ó mú mi ó fà mí láṣọ ó fà mí bàtà ó fà mí létí ànábì tó lè lò pé táàdì náà bí yìí máa ń báwọn èèyàn fa tí ó wàá fa kó bínú àkọ́kọ́ nù àbí kí ó wàá tiẹ̀ lọ délẹ́gùn kó wá ṣépè léyàn kí ni yóò jẹ́ bọ́lọ̀ ti dá ànábì pé nù. àwọn èèyàn tó bá ṣe nǹkan bí ìbá wa bí ọba jíbi fìlàní sí o lè wò pé ọjọ́ ájí fìlàní ọlọ́rọ̀ ló bá níbi náà tí lówó tí mo bí ra wọ́n á rú ní àwọn ọ̀sẹ̀ gbé ní fìlàní báyìí ni yóò rí bẹ́ẹ̀ fún ọ àmọ́ yìí tí yóò fi mọ̀ sí pé òun náà ká wá mójú kú òun ló ṣe kí ni òun ló wá lọ́wọ́ fún wa ìyẹn ò dára kọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ìtàkùnmọ́nà a jẹ́ pé ìrún tá nẹ́bí torí ẹ̀ ṣẹ́bíléwẹ̀ yìí ìrún ní lágbára àwa padà sínú al-Qur'an àwa bábi tó bá sọ pé hafizu ala salawati was-salati al-wusta ọlọ́ni ẹ mójútó àwọn ọ̀run wákàtí mára àrùn pàtàkì jùlọ irun ewu irun tààrin náà ṣùgbọ́n kó wá ewó ni irun àárín àwọn àfáàbá tó yapa irun ara àwọn tán ní irun tààrin lọ́dọ̀ tàwọn ni wọn àṣùbá inú kí ni jọmọ́ wọ́n nítorí zuhuri àti asiri sọlátù nàhárì ní méjèèjì irun ọ̀sán ni wọ́n mọ́gíríbì àti ìṣá sọlátù kí ni sọlátù lè lílọ àwọn àṣùbá ni kò ní ìtẹ́fẹ́ sí mọ́ nínú wọn wọ́n nítọ̀ látara bẹ́ẹ̀ irun àárín lọ́dọ̀ tàwọn onírúwó irun àṣùbá gbogbo tó ṣe lálàyé ẹ̀rí lọ mú wá ní abala ilé kìtàbù báwọn ti ìṣèhádù ti wọn sẹ́mẹ̀rí wá àrímọ́ al-allamatu ash-shawkani alayhi rahmatullah nínú Nailul Awtar gbogbo àwọn ọmọ tí ó tàbá ní lọ́rí wò ìgbà tí ó máa kọ́ ọ̀rọ̀ àwọn àlùfáà wá lórí pé irun wo náà ń pè nírun àárín ó sì kọ́rọ̀ wá títí al-qawlul awwal àwọn kan tó wí báyìí ká ní qawlu thalith qawlu rabi' ìgbà tí ó kó wá ó sì kó sab'ata ashar qawlan ọ̀rọ̀ bí mélòó nù ọ̀rọ̀ seventeen àwọn kan tó báyìí àwọn kan tó wá rí báyìí kọ́ àwọn kan tó wá rí báyìí àwọn kan tó wá rí báyìí kọ́ àwọn jẹ́ ní gbogbo àpòwánu àdìsí tá a kélé nìyí ó ṣe kínú ó bẹ̀gbẹ̀ gbogbo ẹ̀ torí pé ànábì ló la mọ́lẹ̀ ànábì ní mala allah quburahum wa buyutahum naran kama shaghaluna ani salati li wusta hatta ghabat ash-shams sọ̀rọ̀ bí wọ̀ èyí ń já mọ̀ pé ìrún wúsọ̀ ìrún ó ní tó yẹ kí gbogbo àwọn àkùwá ló lè kò níjà ara wa lè mọ̀mọ́ láwọn báàbí mọ́ ní tẹ́ẹ̀lì bá ti dúó báyìí ta tẹ́rẹ́ àdúgbò tó dúó báyìí tó sì lálàáfíà mọ́ mú ọ̀rọ̀ àwọn àfa àkàtàn wa mọ́ kódà kò sí bá mi níbi tó ní islam kódà kò jẹ́ bí òtẹ́ ní yàtà alḥarrani alayhi rahmatullah níbi àwa sì kù sí ilẹ̀ yorùbá yìí lò ẹ̀rọ àdúgbò tó lálàáfíà kan olùgbà máa ní ẹ àwọn bàbá wa ní kinní kan tún wá sọ báyìí ìsìláàmù yìí ṣe dínú àbá ìwà ajdad alìsìláàmù dínú lọ ìsìláàmù yìí ṣe dání ẹ̀sìn ọlọ́run ẹni a sì fi rán onítàní alẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ṣùkọ́lọ̀ kó sáà fún wa ní àgbọ̀nyọ́ rẹ̀ so irun àárín yẹn onírúwó irun ẹgbà wa kan gan padà gbé wá sọ́ni Ali bin Abi Talib radiyallahu anhu naa náà ni kódà àwọn tí mọ̀ ń tẹ́lẹ̀ ńjọ́ a ya hafi ala salawati wa salati al-wusta sọ̀kalẹ̀ pé bóyá àwọn àṣùbà ní irun as-salati al-wusta ó ní ìgbà táwọn àwọn wá rí ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ náà bí wọ́n mọ̀ ni. tọ́ ni wà lásán ni abátúnrán yìí rádàrádà kan mẹ́kọ̀ọ́ wáyà yìí ọlọ́mọdé àbá paná gbogbo àwọn rádàrádà wọn làwọn kan bá nítọ̀ látara pínrún aláṣàrì ní sọ̀látò lòó sọ gbogbo òun tó kù ẹ má mọ̀ dára yìí láàmú lórí ẹ̀ inú àṣùbá tó bá lè kí ọgbà ládàá bọ́ọ̀ bá sì kí ọ̀dánù inú zúrí ọba lè kí ọ́ ti kí ni ọgbà ládá bọ́ọ̀ bá sì kí ń gọ́ ọ̀sàgbákò bẹ́ẹ̀ ni wọ́n gírígà tí ìṣà oní irun tó jọ́ ọ̀nà èèyàn gangan onígínú ọdọ́rọ̀ ní àṣọláfì ìlú sọ ọlọ́ọ̀tánú wa ọ̀ tàbí àmì ìpé bẹ́ẹ̀ tí wọ́n lórí kìíṣe ìṣọkúsọ ìwíkú yìí láti máa rí gbogbo rẹ̀ lọ àbọ̀wọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí gbogbo orú àwọn ọ̀rọ̀ báyìí a gbọ́dọ̀ tí ó ṣe wá lè mà a sì gbọ́dọ̀ tí ó dà wá láàmú a sì gbọ́dọ̀ tí ó kó nira bá wa a sì gbọ́dọ̀ tí ó kó fìtínà bá wa kò sì gbọ́dọ̀ kó rújú bá wa nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa níbi táwọn ó kó kọ́ọ̀tù lé lórí ni pé ìrún wákàtí máa ra àrùn òun náà ní kíni olùwànà yẹn amọ́rùn aláṣáre kàn jẹ́ pé bí gbogbo òun bó gbọ́dọ̀ mójútó òun tí alásàrì ló bá tákọ̀ ìbí ṣẹ̀tọ́ bá wà ó gbọ́dọ̀ tó ṣe gínú èmi rẹ̀ gbọ́dọ̀ mọ́ gbọ̀n tí ó bá gbọ́ mọ́ lọ́wọ́ sẹ́lẹ̀ kọ́lọ̀ kò forí ní gbogbo wa àìmọye ẹlòmíì yóò wà mọ̀ fi traffic yóò mọ̀ fi ṣe skill ìwọ tó wọn fẹ́ kọ́ mọ̀ pé traffic mọ́ mú lójú ọ̀nà ọwá fẹ́ kú ní gbọ́mọ̀ta ọwá ti gbé alágbó mẹ́rin déédé ọwá náà ń lọ sùdì tọmọ kó ṣe kankan tó dé òṣòdì ọwá ní tráfíkì ló mú ọ ìwọ lọ́wọ́ mẹ́ pàtàkì o èsì ọ̀tọ̀ dúró di ogún ìṣẹ́jú tí ó lé sago mẹ́rin lásìkò oorun áfírí ó fi tó kọjú kí áfírí tán kọ̀wọ́ ní mọ́tò àmọ́ gbà sáà owó nǹkan yìí ẹ̀dá fún ìwọ̀n aláṣàrì ìdọ̀wọ́ wọn ò lálítà náà ní ti kèyí o mọ́lá àwọn àmukùnmọ́rọ̀hún wà bùyútàhùn náà kama ṣàfàdúnà àìsàlá àti lòwúsọ́ حتى ọ̀rọ̀ الشمس. tabawo ẹgbà wá kan tani wà fi lábùlẹ̀ lè mùsùlùmí wà fi lábùlẹ̀ lè mùsùlùmí شغلونا عن صلاة الوسطى صلاة العصر ثم صلاها بين المغرب والعشاء تو أن شغلونا عن الصلاة الوسطى wọ́n ká ìrójú bá wa níbi ìrun tààrin sọ̀lá àti làásù ìrun tó jẹ́ ìrun àsù súnmọ̀ sọ̀láàhà lẹ́yìn náà ó ṣẹ̀ṣẹ̀ wá kírun àṣírí yẹn bẹ́yìn nà lè mọ́gíríbí láàrin mọ́gíríbí àti ìṣà eléyìí wá bí ẹjọ́ díẹ̀ láàrin àwọn àfáà ó bí kí làkúnjọ mọ́ tá a bá tú àdìsí yìí bó ti dúró yìí tá a mọ̀ túmọ̀ rẹ̀ tẹ́ pé túmọ̀ rẹ̀ ni pé ìgbà tí ò rí áṣìkì mọ́gírìbì wá tó ó wá kí ìrun mọ́gírìbì ìgbó kí mọ́gírìbì tán ó yẹ̀ṣẹ̀ wá kí áṣìrì ìgbó kí áṣìrì tán ló yẹ̀ṣẹ̀ wá kí ìdágbọ́ yìí bẹ̀bọ̀ ṣẹwárí ìdágbọ́ yìí mẹ́un àwọn àlùfáà kan ti gbọ́ yìí mẹ́un wọ́n sì dúró lórí ẹ̀ bẹ́ẹ̀ olóbiwá lọ bí pé ìrun tó bá bọ́ mọ́ wa lọ́wọ́ ṣé dandan dandan ni ká ṣe tẹ̀rẹ̀tì ìyẹn ni pé ká tò wọ́n tẹ̀léra wọn bó ti ṣe wà àbíwò ọlọ́mọta fún alágbóyé ọlọ́rẹ́ o kó sì jẹ́ kí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run kó yé wa ẹnu àwọn àlùfáà kò lórí àtàrtí bẹ́ẹ̀rẹ̀ ha rí ìsọ̀lọ́wà kátó àwọn ìwọ̀n wọ̀nyí pàtàkì kátó pọ̀ kátó wọn tẹ̀lera wọn àwọn àmì ní títò wọn tẹ̀lera wọn mustahab wàhálà ma qala bihi Al-Shafi'i alayhi rahmatullah retí tó tẹ̀lera wọn kí ni jama mustahab pé kìí ṣe dandan wọn ni ká ṣe tẹ̀lẹ̀tì kí sì náà dúrí lórí hadithi yìí náà meanwhile hadithi yìí ní ìwáyà ní èyí ò bẹnu imam ahmad wọ́n nígbà tó di ogun yìí tó lágbára bẹ́ẹ̀ pé anábùwà Muhammad sallallahu alaihi wasallam ègbó dásìkò oòrùn magrib wọ́n ní ìfàkì ó tiẹ̀ sí kí magrib ọ̀hún gan pígbà tó wá sí magrib tán ló wá ń béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ẹgbó ṣé a kírun asùn ìbáyìí pẹ̀lú gbogbo ogun ti lágbára ah, ìrẹ́ ànábì ó mọ̀ dàbí pé àkì àkì tẹ àkìtì kí a ṣe tọ̀ wọ́n rà ànábì tẹ̀sẹ̀ wá kí òun àṣírí wọ́n ní gbogbo wá kí àṣírí tán ó dàbí kí ọmọ gírí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ayébẹ̀kọ́ wọ́n ní gbogbo wá kí àṣírí tán ó ṣẹ̀ṣẹ̀ wá tún wá tún mọ́ bìyẹn kí padà ó yà bí i wàhálà eléyìí àwọn alfa ní ìwáyà ní kò lálàáfíà munkaru àríwáyà ní tún wà ìpè lọ́jọ́ ti kọ́ndà tó ní yóò pé èrò ọjọ́ náà tàbí orí kí yẹn pé kìí ṣe asiri nìkan asiri ló kàn dùn ànábì jùnú ẹ̀yìn

káwọ́ kọ́ sálàyé ìjọ dáadáa kìí ṣe ti pé èèyàn lè jọrún pọ̀ o pé gbogbo orú eléyìí tó wáyé yìí ìmí ìtàn ní ìwáyà àtàkọ́kọ́ ta ké òun pé gbájúwátò àzáàbì ló ti wáyé pélé ní sekọ́ndà pé gbogbo orú ìṣẹ̀lẹ̀ yẹn gbà tí ń ṣẹlẹ̀ sọ̀látù lè kọ́ọ̀fì kò tí ì di mọ̀ṣúrò à ọlọ́run ò tí ì pàṣẹ sọ̀látù lè kọ́ọ̀fì nígbà náà kí láǹtọ́ ní sọ̀látù lè kọ́ọ̀fì á padà tí ó débẹ̀ àmọ́ ká lè fi níbi yanjú tá à ń ṣàlàyé lọ́wọ́ ẹ̀ ṣọlátùl khawfi ni pé iye ohun tá a kí tá a bá bẹ ní ojú ogun tá a bá ń bẹ lójú ogun oníbà ọ̀rọ̀ yẹn ní ká kí bọ̀ irun wa bó láti fi oríṣiríṣi ọ̀nà ní ṣẹ̀lẹ̀ àwọn gbé wa bí ojú ogun bá ṣe le tó oní ọ̀dájọ́ kí ni jọ̀wọ́ nígbà ìrẹ́jẹ̀ bójú ogun ò bá sì léjú tó lágbára lọ ẹ kì í jàn mọ́ tẹ́tù sáfù pàápàá táwọn sáfù kan wà níwájú sáfù kan wà ní ẹ̀yìn sáfù méjèèjì sì fẹ́ kírun lẹ́yìn ìmáàmù náà tó tí kálukú tẹ́ẹ̀tì tún gbé nǹkan ìjà yín dání ojú ogun lè níwọ̀nba nìyó bójú ogun bá lè dáàrin kan ẹ̀tún ní kí bá wọn o bójú ogun bá tún lè jù bẹ́ẹ̀ lọ ẹ̀ tún ní kí ní ọ̀nà kejì mọ́ kódà àwọn ojú ogun bá le tó le tán yányán yóò di pé bẹ́ẹ̀ ti mú ìdàdá ní bẹ́ẹ̀ mú ìdàdá nù tẹ́ ń jà lọ́wọ́ bẹ́ẹ̀ ti ń jà lọ́wọ́ náà orí ìjà náà ẹ̀ sì mọ́ kírun tẹ́lẹ̀ kírun lágbára ìrún lágbára o alukurani yìí bá wí yìí alukurani ló gbé wá o alukurani ló là á mẹ́lẹ̀ fẹ́rẹ́ dandan àmọ́ insha Allah ta'ala pẹ̀lú tàbá lọ yìí a padà bá tí ó débi salatul khawf bí ojú dà léyàn gbé dà dání báyìí tẹ́ ń jà lọ́wọ́ ṣáà bẹ́ẹ̀ tí ń já ọ̀nà mẹ́rin lọ sí máa kí bọ́ bá rúkú oníjú báyìí lọ pàrọ̀ bí ọ̀rìn rúkú bẹ́ẹ̀ sùjúdù náà ìmọ̀ ìṣàrọ̀ orí ló kù tọ́kàn máa fi ṣe sáyìn pé yẹn kàn kí ni wọ́n sì máa ní kíbla kíbla mo níbi ọba kọjú sí fa aina ma tuwallu tẹ́gbẹ́ abátẹ̀ sínú ní mẹ́jọ ní arabi ló ti wọlé nù fàáyínà máa ń sùn wá lónìí bàtà ń wájú lọ́wọ́ lójú ogun náà ibi ọba tá a ti dájú kọ sáàmọ̀ sí lọ ọdún wọn kàn bọ̀ látẹ̀yìn tó kọjú rẹ sẹ́yìn tó kéèsì yóò náà yóò wá máa kú ìyìmá ìrà lọ́kàn mọ̀ ní oníbà ìlàsọ ní òkú ní oníbà ìjì sojúdù ogun dojú ẹ̀rọ. sọ wá ní gbogbo ìṣẹ̀lẹ̀ tá a àti ìwáyà ní ìdíwó lẹ̀ mọ́nu àzábà tí lẹ́ẹ̀mẹ́ lọ wọ́n ní gbogbo orú àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ in tó bá dé òun ni ipe ìrún ẹ máa kí ìrún lójú ogun kèjìkí nígbà náà kò tí dòfin so kí wọ́n máa lọ rí mẹ́rin mẹ́rin pé àkúdà wọn láti lẹ́bi kí ìrún lórí asin magri àti ó jẹ gbogbo ẹ̀pọ̀ sọ látọ̀lọ́kọ́ fi hàn pé ìdọ̀nà yẹn gbà náà kèjìkí gbà náà bọ̀tí lọ́kọ̀ ló la torí ẹ̀ wádìí ti mi wádìí pé tábà wo ti rí wáyà tó mú zúrì áfírí mọ́ gírí ìṣá ìwá anábì padà tí wọ́n tó ó tò wọ́n tẹ̀léra wọn àbí ó tò wọ́n tẹ̀léra wọn ó tò wọ́n tẹ̀léra wọn ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ táwọn àlùfáà wa sọ tí wọ́n sì rí mọ́kìlá fáàtù lórí àwọn ọ̀rọ̀ tó ti fẹjú díẹ̀ báyìí àmọ́ Allahu a'lam ọlọ́run lọ́ba tí ó ní mọ́ jùlọ wò èyí tó torí àdífì yìí náà àwọn àgbà ní ìtakùtù àwọn ẹni ọ̀dà a ṣe yàtọ̀ láàrin a ti ń bẹ̀rù kásìkò nǹkan mọ́ lọ àwọn àníbi ìdìbò ńlá tó dúró ìyẹn kírun a tún ìdábílẹ̀ kan pé ó sùn àbí kíní kan ṣẹlẹ̀ lẹ́sìn àsìkò mọ́gírì ó wá kú bí ìṣẹ́jú méjì péré àbí kálukú ìṣẹ́jú mẹ́rin àbí márùn tó bá ní kó wò ó kọ́kọ́ kí asiri tó wò ó jẹ kí ni ó ṣẹlẹ̀ sí wọ́n gírí adìmọ́sásíkò ìṣà tàbí wọn àṣùbá ló bẹ́ wọlé òun wá jẹ́rùn ìṣà tó bá ní kó òun san gbèsè irun ìṣá òun ó yọ ọmọ lọ́wọ́ òun ó sì kí ni jọmọ́ yóò yọ ọmọ lọ́wọ́ wọ́n ní kí ni kó ṣe làwọn mí náà àlùfáà wa ni tó bá yẹ kí ewu hálà báyìí làwọn èèyàn bá wà wọ́n ní bẹ́ẹ̀ àwọn ògbà pé dandan ni ká tó ìrun tẹ̀léra wọn mọ́ pé ìrun tí àsìkò rẹ̀ ti fẹ́ lọ yẹn ti ṣe àsùbá tó kù sẹ́dúnmárùn-ún tí òrùn fi yọ kó sáré kí àṣùbá àyè kó sáré ṣe kí ni jẹmọ́ kó kí àṣùbá ṣe pé ìgbà tí ó bá fi kí àṣùbá àtàn òrùn ti ṣe kí ni sọ ìṣá ìyẹn ìṣá yìí tó ti jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí e ṣe ní tásìkò rẹ̀ ti kọjọ́ rẹ̀ bí nígbà àsìkò àṣùbá yìí kó padà wá sí ìṣá ìyẹn nígbà tó rọ lọ́rùn àwọn mí náà wà fáṣì ní òṣòro mẹ́rin pé àwọn ọ̀run tá a mọ̀ tá a nẹ́bí máa ń kí ìsọ̀lì ha mọ̀rọ̀ tábà ànábì máa ń kí wọn ní tí máa ń tò wọn báyìí ṣe kí fájírì ní ó tẹ̀lé fájírì ó wà zúrí ó ṣe kí ni asiri ni ó sì tẹ̀lé magribu ni ó tẹ̀lé ìṣáì ni ó tẹ̀lé fájírì ni ó tẹ̀lé wọ́n ni tá a mọ̀ so ọ̀rọ̀ wá pọ̀ táwọn àlùfáà sọ̀rọ̀ so láyé irú àwọn ẹgbẹ́ mùsàlù ṣe ní mustahabu ní ká tó wọ́n tẹ̀léra wọn ti ṣe wájú àmọ́ wallahu a'lam ìtawọ̀ ìrìn fi ìrẹ mùsùlùmí yàjọ sí wá àti fúnra wa irú tí ó wá sí wọn náà tásìkò wọn bí dé hàlù ní ẹsíwì bóyó sùn tó ti ní bó rẹ ni bó ṣe kan ni bó lóko kan ni bó ṣe wá sí mọ́gírìbì tán láti wá àná báyìí wá sùn ìgbà tí ó jì í ó wá jẹ́ déédéé irú àsìkò tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ah, ti yọba yìí kó wá lọ sí ibi aago méje kò ṣẹ́jú márùn láàárọ̀ yìí ṣẹlẹ̀ pé bẹ́ẹ̀ tó bá ní sáyìn ní kí òun kí kí ni ó ṣẹlẹ̀ àṣùbà ló ti jáde wọ́n níbẹ̀ yóò wá padà wá di pé yóò kí ìṣá sígbà tí ìṣá ti kò rẹ̀ yóò padà tó wá kí àṣùbà náà sígbà tí è ṣe pé kó lè avoid kí kan ti ẹ̀fọ́ sásìkò kó kọ́kọ́ kí àṣùbà náà tó bá ti tán kó ṣe kínú meanwhile akọ́lẹ̀ sí mẹ́lẹ̀ látọ̀dọ̀ ànábì tàbí gbọdọ̀ mú tó kàtó tẹ̀léra wọn kí ní akọ́lẹ̀ sí mẹ́lẹ̀ látọ̀dọ̀ ànábì ní pé sọ̀rọ̀ àdúsùnà onímọ̀ náà àn sọ̀lá àti àwòdà sí àhá fàlìyàn sọ̀lé ha mátà ẹni bá sọ gbàgbé àbúté ìgbàgbé kóhun ìkírun kan kó kí ń gbà wọn rántí náà àwọn àlùfáà ní ìgbà ó rántí yẹn dandan ní àsìkò ooru ìyẹn ṣẹ̀ṣẹ̀ tó lọ́dọ̀ tiẹ̀ ètò kọ́mọ̀ ìwòlẹ̀ lóòrùn wá dá bọ́ ìrún sí wá kó wọ́n ti kí ni kó mọ̀ dàrú. ẹ̀hún gbélé yìí à ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ yìí bó ti ń lọ bó ti ń bọ̀ yìí kó ní kálukú wa náà lè mọ̀ pé àwọn àlùfáà wa ní mùsùlùmí ibi tí ìmọ̀ bá darí wọn lọ ibẹ̀ ni wọ́n ṣe kí ni ibẹ̀ ni wọ́n lọ. wallahu a'lam ìrún wa ẹja mọ́ kí ní murattaba ká mọ́ kí ní nǹkan tí a mọ̀ tó tẹ̀lera wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ wa. abẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala kò mọ́ sáà fún alábọ̀ọ́yé rẹ̀. tayy àbíkà abdullahi bin abbas رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين. عن عبد الله بن عباس رضي الله عنهما قال أعتم النبي صلى الله عليه صلى الله وسلم بالعشاء فخرج عمر فقال الصلاة يا رسول الله رقد النساء والصبيان فخرج ورأسه يكتب يقول لولا أن أشق على أمتي أو على الناس لأمرتهم بهذه الصلاة بهذه الساعة حديث جاكي أن حديث عبد الله ابن عباس رضي الله عنهما وعن الصحابة أجمعين أني أعتب النبي صلى الله عليه وسلم بالعشاء قال النبي صلى الله عليه وسلم ني أدوكا ilẹ̀ ti ṣú dáadáa kò tó dípò wá kírùn ìṣà tọ́ èyàn ni kó dìlé ìṣà ìjàn lọ́jọ́ náà tí wá kí o ngbà wá di pé yóò lóhun bọ́ta báyìí ni Umar ibn al-Khattab radiyallahu an <laughs> طيب يتجاه وانتيو مقبوعة فضل فضل من فارق من فارق من فارق ممتاز طيب عمر ابن الخطاب رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين ìgbóhùn nípa ìnáàbí tá pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ láti kí ṣáà ìjọ náà wọ́n ní Umaru bá jáde Umaru wá sọ̀rọ̀ pé faqala ya Rasulallah ó ní ìyá náàbí àmàtí kí ìṣà ó ní owó raqada nisa'u wa madha wa sibiyan gbogbo àwọn ìyàwó wa náà mà ti sun gbogbo àwọn ọmọ wa náà mà ti kínú gbogbo náà mà ti sun àṣìṣì kí ìṣà a nígbà tí mọ́rù sọ̀rọ̀ ànábì náà wá jáde ní olé wàrá súwú yẹ́kọ̀tòrò tí jíjáde tí ó jáde omi omi drop ní ara irun ànábì sallallahu alaihi wasallam Àdábì wa ń sọ pé ilẹ̀ ti ṣúgá òfin ìbẹ̀wò lóòrùn late hour, àwásọ̀bá late kí ìjọmọ́, late hour. Àdábì ni láúlà an aṣọ́kọ̀ ala ummati tí ó bá já sí pé mi ò fẹ́ mọ́ fara ní àwọn ìjọ mi ni. Àbí tí ìbá ti pé ìfẹ́ mọ́ fara ní àwọn èèyàn ni. Ìbá mọ́ pa wọ́n láṣẹ tí wọ́n bá máa kí àrìsà irú táìmù gan oníkọ́sí kí ni àmọ́ èèfẹ́ sí kí ni èèfẹ́ fara ní àwọn ọjọ́ ríbi ilé náà sáfàkọ́nà àlè ẹ̀rí pa sọ̀rọ̀ ń dọ́ta sọ̀rọ̀ àsìkò oorun ìpè ìran ìṣá káṣe kí ló ṣe kí ni jama káńtì díẹ̀ ẹ̀rí wá pé àdìsí kan gbẹ̀yìn pé إذا إذا رآه مجتمع عجل pẹ̀tà náàbí bá rí wọn pé wọ́n tàwọn sàádé tètè kóra wọn jọ pásìkò ní ìṣá ìtó yóò tètè kí fún wọn wà ìdọ̀rọ̀ àwọn àbìtọ̀ ú akọ̀r tánàbí bá wá rí wọn pé àwọn náà tètè wá mọ́sálásí kò ní kán lójú olóòmọ́mọ́ dìlé ìrun ìṣá olóṣe kí ni jama olólára bí wọn e yálà àwọn ni o káàdì lè rọ ìṣá olóṣe kí ni jama olólára bí wọn adabuwa muhammad sallallahu alaihi wasallam a yi látara hadithi tí ó sọ yìí tí ó mọ́rún padà pẹ̀sù yìí pé umar gbogbo gbọ́ pé rọ́kọ̀dà lè sá owó òṣèlú à láti rí pé àṣàwọn obìnrin náà àwọn náà máa wá kí irun ìṣà àwọn ọmọ wọn kéékèèké àwọn náà máa wá kí irun ìṣà lóbi já sí àyè máa kọ̀ fún bèrè kó wá mọ́sálásí wá kí irun ẹ̀fí àtìkà àwọn ìgbà wákan náà kọjá ní ọ̀tá ń sọ̀rọ̀ ń pa àsìkò wọn àṣùbà àwọn obìnrin náà máa wá kí irun àṣùbà kóbìnrin ó wá mọ́sálásí ó dá púpọ̀ pàtàkì jùlọ tí ó bá ti ẹ̀rẹ́ pọ̀pọ̀ àmọ́ kóbìnrin ó kírun nú ilé rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam èyí ló ṣe kínú àmọ́ àgbọ́dọ̀ pọ̀ fáwọn obìnrin kan gbọ́dọ̀ wá mọ́sálásí so àwọn obìnrin ti sùn àwọn ọmọdé ti sùn ibẹ̀ láti wá rántí inú ríwáyà báàbùlì mọ̀wàkìtì náà àdéjìta kí lọ́sẹ̀ tó kọjá ẹni kọ́lá nàbí wàkánà yakrahu an-nawm qablaha wal haditha ba'daha wàkánà yakrahu an-nawm qablaha ànábì kórìíra tí yóò mọ́ sùn síwájú ká tó kí ìrùn ṣùgbọ́n Umar ló sọ̀rọ̀ ìgbà yìí pé raqada an-nisa'u wọ́n sí bí àà àwọn obìnrin ti sùn àwọn ọmọdé náà ti sùn àdábí òyìn sọ̀rọ̀ lórí ẹ̀ Ah, á kí ló mú wọn tó sùn láti tí kí irun àwọn alíbẹ̀ àwọn afọ àwọn aṣàlàyé láàrin wọn ni wàkánà yẹ sọ́rọ̀hù lọ́wọ́ kọ́bùlà àátọ́wà ní àdé ìpótìní náà nù àdábí kó ìyá sùn ká tó kírun ẹni tó bá wájú kó ti ṣe wàhálà kan àgbọ́kàn wíkì ń jọ náà oòrùn wá ń dá láàmú wá sún ọlá ní ṣeré ìṣe kíni ló sọpọ̀ ti rẹ̀ kétorí pé gbólóhùn tí ó mọ̀rún láwọn obìnrin mọ̀ ti sùn àwọn ọmọdé mọ̀ ti sùn yìí wọ́n nítorí pé ti ń bọ́ sọ́wọ́ late hour àwọn ọmọdé rú táìmù bẹ́ẹ̀ sí ni ó ti wẹ́ mọ́ ṣe oòrùn ti fẹ́ mọ́ jẹ́ gàbádé wọn lórí àwọn obìnrin náà tó ti dáná látàárọ̀ ti fọṣọ ti tún léṣe látàárọ̀ pé ṣùgbọ́n tí yóò bá ní nǹkankan tó múyàn kí ẹ wá kán mọ́ mọ́ o pé ah ó ní kọ́kọ́ sùn náà kò sí gbogbo kómìnì kómìnì tó kí ṣáà ìlàlẹ́ yìí lẹ́yìn pé yẹn wíìkì tí ò jámọ̀ nǹkankan wọ́n ní irú ìlú ìwú gbẹ̀ṣẹ̀ rẹ̀ o àwọn afá mi sọ máa nítorí pé n tó sọ fún wa ní pé wà káà ní yẹ́kọ̀ ọ̀hún náwó má kọ́ńdà àyè máa sùn ká tó máa kírun ìṣàn kọ́nà mọ́ta fún wa ní àgbọ̀ yìí ọ̀rọ̀ rẹ̀ o ó sì jẹ́ kí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run ó sì jẹ́ kí ó yé wa. bákan náà ó ní pé gbólóhùn tó wáyé bí àdúgbò yẹn pé lawla an ashuqqa ala ummati la amartu la la la amartu bi hadhihi as-salati ní yẹn jẹ́ ká mọ̀ pé àsìkò tó dáa jù gangan tí èèyàn máa ń kí ó làwọn wọ́n kí nìyẹn ọ̀wọ́lé fáwà. ẹ máa ń pàdé pa sí àdúgbò kan fún wa lọ́sẹ̀ tó kọjá náà sáré sọ̀lá àgbàlá tó mú ráhùn náà mú jọ́nà tó wá sùn lọ ṣe sígbà tí ó jí láti kírun ìṣá àṣùbà àti kú ìṣẹ́jú díẹ̀ kálùfájà yóò jáde ìgbà anájú wọn kí ìṣá yẹn ni wọn sọ fún àdájú pé ah, àsìkò yìí lẹ́yìn kí ìṣá yẹn lọ́nà mi yẹ wà innahu lawaqtuha sọlá tí kò tí mò ń kí yìí gan òun gangan ní àsìkò ìṣá lawla an ashqa ummati tí ìbá yìí pé á ah, ẹ̀yìn fẹ́ fara ní àwọn ìjọ rẹ̀ sọ àsìkò orun ìṣá di mọ́ bàbá ṣe ń dìlé rẹ̀ tó òun náà ló ti kínú tọ̀ká láwọn jàmáà tí wá tájọ kírun wọn mọ́ tètè kí aago mẹ́jọ àbọ̀ wọ́n ti kí aago mẹ́jọ kọjá eight o'clock tó bá ti wọlé gbà náà ọlọ́kùnrin àánú wà lẹ́yìn báwo gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ́ kí ìṣá ìlágún méjì àbọ̀ ìṣá ìtọ́lọ́kọ́lẹ́ kí wọ́n aláìsáìsọ lọ́nkọ́ orígbé kìí sì wọlé ara wa dánwò tó bá wà lẹ́yìn báyìí lọ aṣáàkì gbogbo nǹkan ní ìbọnú ẹ̀ òṣìṣẹ́ tó bá wò tẹ́gbọ́n sáré tù sáyẹ̀ torí pé wọ́n máa ń fẹ́ káwọn ọmọ tàwọn àdúrà kan tí wọ́n fi wọn gbowó ẹ̀ mọ́ bá wọn àdúrà wọn wọ́n máa di sí mọ́bí rẹ̀ wọ́n máa di sí mọ́bí rẹ̀ báyìí lẹ́yìn ìṣẹ́jú márùn-ún kan pẹ̀lú wọn bá pè wọn ìgbà míì ló jẹ́ mọ̀ fásitì àwọn àtẹ̀sí ìlú ìwà tí ó máa ń tí ó kọ̀ bẹ̀rẹ̀ àdúrà ní ìwà àmọ̀tẹ̀ gbogbo yẹn ojúlé kọ̀ọ̀kan ìyá bàtà ìnọba wọn ọlọmọdé àjádọ́ àwọn ògbà ọlọ́wọ́jẹ́ mọ́ta àti ìlú wà àdúrà tí wọn náà ìyá ara ọkùnrin nọmba sẹ́fùn ọlọ́wọ́jẹ́ mọ́ta àtàjèrè tó pàdé wọn lọ́nà gbà wọn fẹ́ wàmọ́ta láti ọlọ́mọdé àjẹ́ mọ́ta ìyá àdéhìnì ìgbé nọmba tù ọlọ́jẹ́kẹ́yìn náà ẹ̀ mọ́ sórí ilé bàbá ara ọkù ẹ̀yìn náà àdúrà yóò mọ́ gbà bàbá kálíjá ẹ̀jẹ̀ àkógbìyànjú náà ọlọ́wọ́jẹ́ mọ́ta àbúrò àrídà àbò gáàsì ẹ̀mọ́ tàtà jẹ́lẹ̀ ẹgbẹ́ ẹgbogbo yóò àbá ẹ̀ẹ́sì bí dictionary ní ìmọ̀wò gbogbo mùsùlùmí tí ń bẹ ní sítì láti nà mùsùlùmí nìkan owó gbogbo èèyàn láti number one. dé high number 50 ní sítì ẹgbẹ́ ó mọ́ ọkọ̀ gbogbo ọkọ̀ ọmọ wọn ìlú kọ́lá ibi tọ́mọ ti dé ìlú tí wọ́n ti wá yàrá ó mú ní nọmba 1 láti lú gbàjà <laughs> aláàkúta àdúrà ọ̀ mo jẹ́ pé ọ̀rọ̀ yìí ó dé mọ́ pààyàn lẹ́ni tó ó yẹ kí ẹ̀mọ́ mi sọkún ni hmm, torí ìyẹ́ pẹ́ẹ́lẹ́ ní àwọn àbá àti wọn tí ó mọ̀ pé àwọn tàbùkù ara wọn ó wá sọ̀rọ̀ àlẹ́ dá sún rárá tọ̀rọ̀ sún rárá ni ìjọba àwọn àbá náà wà mọ̀ pé àwọn tàbùkù ara wọn wọ́n ti wá ní nǹkan báyìí tọ́ba tó wá rí sí àwọn ọmọ kéèké báyìí bá wá ń wí pé kí ní ìrìn òdà ó tún wá mọ sọ́ di nǹkan ńlá kan kẹ́kẹ́ gba ìjẹ̀mú lẹ́nu àwọn kéjẹ̀mú ni yóò ní abẹ́ ń tàbùkù ara yín stéèlì gan ni kọ́ máa di pé kọ́bá kọ́bá ti wá ráwọn àfa kan wá di pé inú iṣẹ́ táwọn àfa àmọ́ ń ṣe òní ká wá dùn kà ká máa ṣàdúrà lára ó dùn gbogbo àwọn jẹmọ́ ilé ẹ̀kọ́ kan rẹ̀ ah bá náà lọ́wọ́ àròfin mú useless tó torí ẹ̀ useless ni ndé ọ̀lẹ́ bá ẹ̀ lérí inú àkọọ́lẹ̀ pàtàkùn Muhammad sallallahu alaihi wasallam yóò jòkó rú ẹ̀ tọ́lá kásùbà àtàwọn ṣe bẹ́ẹ̀ wọ́n bá ti tí òun mọ́gírìbì tán ó ṣe bẹ́ẹ̀ tọ́lá ti wá parí àdúrà ní báyìí dé tó bá ti níbi tí ìsìláàmù ti gbélẹ̀ ojú ọjọ́ lórí àmọ́ wò àmọ́ àwọn áàpù ni ẹ̀rí gbogbo ẹ̀ ni wọ́n ti lọ ṣàwọn ṣẹ́wọ̀n lórí ẹ̀ bó ti ẹ̀sẹ̀ pé èèyàn ní dìpẹ́ndì lé lórí o àmọ́ at least ń júwe fún ọ lòun pé àlójú ọjọ́ yìí kí ni wọ́n ṣe ìyípadà ojú ọjọ́ ìyípadà so mọ́ dára rẹ láàmú mọ́ dára rẹ láàmú ọ̀dọ̀ mọ́ sáà sáà lọ́wọ́ so gbúrú àwọn ìmọ̀ọ́mù bẹ́ẹ̀ táàmù ọ̀rọ̀ أبلوا ومنه وكرمه وعزه وفضله أن يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء ولم يعني عاد وسيدي ان شاء الله تعالى bó bá tún ti ní ọjọ́ mẹ́jọ a sì máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ àwọn ìrìn wa ọlọ́mọ ṣàfihàn àgbọ̀ yìí ọ̀rọ̀ rẹ̀ kó fún oníkàlùkù wa kó sanwó ní ìsàn dáadáa. a lè sọ à tọ́ àti bí ìbéèrè kan yàrá. ó yà wá. wàhálà ìkùnmọ̀ sára àwọn ará. ẹnìkan ní ti bóyá oyè ẹ̀rẹ̀ ìlú ọjà áfíì láì tí yóò wá wọ mọ́ọ̀sì tó fẹ́ san gbèsè nìyẹn ó jẹ́ bóyá táìmù áfíì mọ̀ sí kí áfíì òun wá wọlé bóyá àwọn méjì mọ́ wọlé wọ́n á jọ san gbèsè lórí tí wọ́n jọ jẹ ìgbà tí wọ́n ń tẹ́ lọ́wọ́ ẹnì òun wọlé. àáfì lòún jẹ ó wá jọ ìrun pẹ̀lú ìrun tí wọ́n ń kì yẹn kò bá wọn di lásìkò rẹ̀ ìgbà wọn ti tí wọn sọ pé yíyọ wá wọn á ní sùúrì ní táwọn làwọn ń pé irú ẹni tí ó jọ lẹ́yìn sùúrì yẹn kí nìdájọ́ ẹni yẹn ẹlẹ́ẹ̀kejì bóyá. ìyẹn ń pààrẹ̀ ó wá ti jẹun bẹ́ẹ̀ bí oṣù kan ló ti wà lórí ààrẹ ìjẹ́gbà tí ẹni ẹ bá ti di ààrẹ tí gbogbo owó o kan yẹn padà mú wa ní àdúrà òkú fẹ́ kí eléyìí báyìí ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹni tí ó jẹ́ mùsùlùmí ó ń tún bọ̀tẹ́lẹ̀ ó tún ti bá nǹkan ó tún ti táwọn tó kó tó yóò tún bẹ̀rẹ̀ ẹ̀rù yẹn padà kí ni ó ti pẹ̀lú àwọn ọmọ tó ti bọ́ fún un láfẹ́ ìjọba. ọlọ́mọdé àfún wa ní àgbọ̀nrín ọ̀rọ̀ rẹ̀ ìbéèrè àkọ́kọ́ wọn láwọn kan jẹ̀rù olóhùn wọ́n wá ń san gbèsè ìrún dúró yẹn lọ́wọ́ lẹ́nìkan bá wọlé òun ò tí wá kí a òrùpá sì kò wọ́n ásírì ni wọ́n san gbèsè lórí o ásírì lòun wá jẹ òun ọ̀wá ṣe mí ní méjì lòun bá jọ ìnìyàn bó ti wá jọ ìnìyàn wọn níbi irun ásírì àwọn yóò wá kírun tán àwọn ni à gbèsè zúrì ni àwa ń san àwọn ó tẹ̀sẹ̀ kírun ásírì ni èyí ò sì rèé kí ló ń ṣe ń kínú aṣọ ọlọ́pọ̀ fún alágbọ̀nlẹ̀ rẹ̀ àkọ́kọ́ ni pé ẹni bá fẹ́ kí aṣọ ó lè join ní ẹni tí ń kí zuhu amẹ́nu àwọn onímọ̀ kò lè lórí ìyapa inú ní sí pọ̀ kí ló sì bí ìyapa inú àkọọ́lẹ̀ ọ̀rọ̀ àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam oníke innama ju'ila al-imamu li yu'tamma bihi pèpè ń tá a ṣe gbé ìmáàmù lẹ̀ pé kẹ ẹ máa kírun lẹ́yìn máa kọ́ṣe rẹ̀ kẹ máa tẹ̀lé mutaba'atul imam kásì máa tẹ̀lé ìmáàmù látara àdéhìí ni àwọn afáàlú wàjúbà dandan ní agbọ́dọ̀ yapa rẹ̀ tó bá rúkú kárùkú tó bá sùjú kásùjú tó bá tọ̀ ìjà àgbọ́dọ̀ yapa ìmáàmù yìí só débi àníyàn táwàá jọ fi kírun náà a gbọ́dọ̀ yapa ìmáàmù òkìlẹ̀ pẹ̀lú àdéhìí yẹn pọ̀ tó débi pé àníyàn rẹ̀ náà gbọ́dọ̀ yapa sáníyàn ìmáàmù ibẹ̀ làwọn àbá àti wájú apá ẹ̀rọ pé a ah, àníyàn lè yà pàtìrà wọn níbi àníyàn lè yà pàtìrà wọn ni àwọn kan lè dàníyàn zuhuri àwọn kan sì dàníyàn àfù kí wá lẹ́ẹ̀ nípa àníyàn lè yapa lásìkò anábùwà Muhammad sallallahu alaihi wasallam ìkànnà àwọn sọ̀rọ̀ àbí ànábì ni Mu'adh bin Jabal anábì ti fi jẹ ìmáàmù ládùúgbò rẹ̀ ìmáàmù ní ládùúgbò rẹ̀ bó ti wá jẹ́ ìmáàmù ládùúgbò rẹ̀ òun náà wá máa ń kó wọn kírun lẹ́yìn anábì olúwa ṣẹlẹ̀ pé yóò kí ìṣá lẹ́yìn anábì wa Muhammad sallallahu alaihi wasallam tó wá wá kí ìṣá ìtàn lẹ́yìn anábì yóò ṣẹ̀ṣẹ̀ wá lọ ọ̀dọ̀ àwọn jàmáà tiẹ̀ náà yóò tún lọ ní kí a sì gbọdọ̀ jàmá kan lẹ́nu ìlú ẹ̀mẹ́jì kí ni wá ṣẹlẹ̀ kí ló wá bí yùn ẹwọ́n ní kí ṣẹlẹ̀ yìí èyí tó kí lẹ́yìn ànábì òjòjò ló gbà fún kí ọ̀nà yẹn torí ìrún tá a kí lẹ́yìn ànábì ẹ̀lẹ́bí wíwí èyí tí wá ń kí lọ́dọ̀ àwọn jàmá rẹ̀ èyí náà fílà ní fi ń ṣe kí lápéjọ máa nọ́fílà tọ́ tàbátù wá ní nọ́fílà ní ìdíyàn lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ àníyàn táwọn jàmáà fi ń kírun lẹ́yìn rẹ̀ àníyàn kí ni àwọn jàmáà dà níyàn ọ̀ràn yàn ìṣà ìmáàmù ń dà níyàn nọ́fílà àníyàn ti yapa àbí àti jàmọ́ ó lè ṣe kínú a sì lákọọ́lẹ̀ lẹ̀ pé innamal a'malu ènìyàn iṣẹ́ kálukú wa àníyàn bàbá ti jẹ́ ó gbádé náà tọ́ àfihàn ìwáyà ti gbé níyà tó bá jẹ́ bẹ́ẹ̀ ayọ́pẹ́ abẹ́kìrún zúrì ìmáàmù tó àbí abẹ́kìrún asọ̀ ìmáàmù tó sáfú àníyàn kírun eléyìí ti wọlé tiẹ̀ ó jẹ́ gbèsè rúrú rúrú àníyàn kí lòun fẹ́ kírun tiẹ̀ àníyàn ti yapa ní ò yapa amẹ́kálukú owó kírun àwọn àlùfáà wa ní yapa inú pé a wí yìí ìdájọ́ tá a wí yìí níbi irun tó bá jọra wọn ni o àwọn tó tún fara mọ́ nípa yàtọ̀ tó ráwọn ní ìlànà ìwọ̀n yàtọ̀ àwọn tó wá wọn àwọn níbi irun tó bá jọra wọn bí irun zuhuri àti ṣẹ̀pọ́dọ̀ dọ́ra wọn bákanáà lẹ́sì jọ sí méjèèjì àníyàn jẹ́bi tí ní ó ṣe dínú ẹni ṣùgbọ́n irun tí ó jọra wọn àìmọ́ ṣe díra wọn ohun kọ́wàlá ní ọ̀lọ́ yàtọ̀ a níbi ìwé èwo ọ̀tí ìkìmọ́ sí ìbìlá pẹ̀lú àwọn kírùn-ún ìṣáyìlọ́wọ́ ṣé fọ́máàtì wọ́n jọra wọn tọ̀ ńgbà fọ́mátì wo òjíjọra wọn ọdídẹ́bìlẹ́tì mọ́ lọ ńgbà náà níyàn ní okùnbẹ̀ wọn kí má gírí rẹ lọ́tọ̀ ọ̀tọ́lọ́jọ́ ìwọ̀n nínú àwọn kan takò yóò àmọ́ yìí náà ẹ̀rí wo lẹ fi ṣòpinya láàrin rẹ̀ kò sí táwọn àlùfáà ti wá ní alẹ́ option méjì ń bẹ̀rù yìí a lè kí yìí náà ẹni tí ó kí má gírí ó lè kí lẹ́yìn tí ń kí ẹ̀ṣà ọ̀nà tí ó ìyẹn yàtọ̀ ẹ̀rí lọ́nà oní yóò wá gbà fi kiri ẹwà lọ́nà tí ó gbà fi kiri yóò tó sẹ́yìn onírìṣà ó lọ kí méjì alákọ̀ọ́kọ́ ó lọ kí lákẹ̀ẹ́lẹ̀ kẹta wọ́n bá débi lákẹ̀ẹ́lẹ̀ kẹta tán forí kẹlẹ́lẹ̀ kejì tán ṣe pé ìmọ̀mù òdìdè lọ sí láta ẹ̀ wọ́n ní wò ó pé kí mọ́ gírìbì ní kí òun tó yẹ pá níyàn mọ́ gírìbì ní ó fi wọlé kójò fún mẹ́ẹ̀ tó bá wá jókòó kó bẹ̀rẹ̀ àtáyá wọ́n ló wá láǹfààní méjì tó mẹ́wọ̀ àǹfààní alákọ̀ọ́kọ́ pèpè kó bá parí àtáyá rẹ̀ kó sálámà ó ti kírun rẹ̀ tán nù kó sálámà yìí ó ti tako nǹkan kí ló tako ni pé kò tẹ̀lé ìmáàmù mọ́ èyí náà wá lákọọ́lẹ̀ pé èyàn lè yọ rẹ̀ lẹ́yìn imam Èyàn lè ṣe kí ni jọmọ́ hadith mu'az ta kalẹ̀ kan ta mọ́ ń kí ìṣà lọ́dún kan mẹ́ tó fà àwọn ìgbó fa ẹni tí ń kírun lẹ́yìn rẹ̀ tí wà sí ìwò pé ah ọjọ́ ń báyìí tó jẹ́ gbádùn èyí ó ti gbogbo ọdún yóò hàn mí lè ó wá dáhùn ní kí parí fún ara rẹ̀ bó ti ọ̀rí ìgbẹ́jọ́ sọ mọ̀ ọ̀rọ̀ ọ̀rí tí mo wá ṣe fún wa ni ó sì ń fa a máa ń bẹ̀ ní ó bí náà ah, èmi <laughs> kò lẹ́yìn rẹ̀ mo ti kí parí ya mọ́háàbì ah, ń ní rẹ̀ náà kí la fẹ́ mú láàrin ìwé pé ọkùnrin ìyẹn kú lẹ́yìn imam wọ́n ní ajá sí pé èèyàn lè já kú lẹ́yìn imam lójú ẹni tó kí magrib náà tó débi ẹlẹ́gẹ̀ẹ́ta tó ṣàtáyá tán ó lè gbàgbà níyàn tiẹ̀ ní àtà irun mi ti pé ẹ ó kò lẹ́yìn mọ́mọ́ náà lójú sálámà wọ́n ní option kan lọ wọ́n lọ́pẹ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ká ní tó wáwò náà ni pé òun ò fẹ́ yapa sí imam gẹ́gẹ́ bá wọn afáàmì ti takú sí bẹ́ẹ̀ máwọn ò gbarú yìí o pé tọ̀ bó ti wá jókòó kó wá mọ̀ ẹ̀bẹ lórí àtáyá bẹ́ẹ̀ ó wá tún tàtáyá tán ẹ̀yìn wáyé wá parí àtáyá kó ṣe gbogbo àdúrà ẹ kó wá mọ̀ ṣàdúrà lọ títí tí imam ó fi kíráka ẹlẹ́ẹ̀kẹrin rẹ̀ tán àti ó fi tàtáyá rẹ̀ bí ìmáàmù bá wá sálámà kó wá tẹ̀lé ìmáàmù sálámà olùkọ́rọ̀ náà yíwá ìjọba so èyí ò ní pé irú òru bẹ́ẹ̀ alẹ́lẹ́kíní alẹ́kí láti máa rí pé kò sí nídìí fọ́rọ̀ tá a máa ń sọ ẹ̀yìn tẹ́ ń kí zúrì lọ́wọ́ ẹnìkan tó fẹ́ kí alẹ́ ń kí ásírì lọ́wọ́ ẹnìkan wá kí zúrì ó wá jẹ́ ní kò yí kẹ́ mọ́ sọ fún pé zúrì lọ́wọ́ báyìí kódà kò yẹ pé lọ́fílà lọ yàn èèyàn kan wá fẹ́ kí ìrùjọ mọ́ ó wá fẹ́ jọ ìmì rẹ ẹ mọ́ tó tó wá mọ́ sí yóò kàn mọ́ sí báyìí wọ́n jọ ìmì wọ́n jọ ìmì oníyọ̀ sí láti <laughs> yóò jọ ìmì rẹ ìnámọ̀lẹ̀ àmàlú ìrìnìyà àmọ́ ká má gbàgbé gbogbo tájú látàárọ̀ yìí àwọn míì gbẹ́nu àwọn àlùfáà àtọ̀rọ̀ faramọ́ wọn àwọn takùsí pé ìnáma jọ ìlànà ìmáàmù lè tẹ́mọ́rì ní ká ṣe gbé ìmáàmù kalẹ̀ ní kẹ́síkẹ́ni

bóyá wọ ìbọn náà bóyá wọ gbọdọ̀ sí lílọ kan. irun ọlọ́run yọ̀ǹda rẹ̀ no matter condition gbàwẹ̀ nísìn tí àwẹ̀ àárẹ̀ bá mú ọ fàwẹ́ lẹ̀ olórí jọ́sẹ̀ ìdúgbé fà ìjà tó ní àyà ní dápadà ń gbà sí àwọn táàrẹ̀ ìrànlọ́tọ́ àmọ́rún àyọ̀ǹda rẹ̀ rárá rárá ẹ̀dẹ̀ olọ́lọ́run wá ṣe ẹ̀dẹ̀ tọ́lọ̀ wá sí ní pé tọ irun yẹn wá kí bágbára rẹ bá ti wá mọ́ wá kí ní kíni bágbára rẹ bá ti mọ́ so ọ̀nà tágbára rẹ bá gbà mọ́ ó lọ́bi wá lọ́bi wá kí padà so ọlọ́mọṣà fún alágbóyọ̀ ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ kí ọ̀rọ̀ náà ó jẹ́ kí ó yé wọn àmọ́ àárẹ̀ kan péré tàbí lè yọ̀nda àrùn o láàárẹ̀ tó bá affect mi tọ̀ àárẹ̀ tó bá affect ọpọlọ táà mọ́ nítorí ẹ̀yọ̀ ǹda àrùn yìí àárẹ̀ tó bá àtẹ́kì ọpọlọ táà mọ́ ti kí ni táà mọ́ nítorí ẹ̀yọ̀ ǹda ìrun ìrun yẹn àìsàn mọ́ àkíjọ kí ni jama àkíjọ mọ́ ìrun rẹ̀ máa bẹ̀rẹ̀ ìhànlá máa bẹ̀rẹ̀ ah aleykum salaam wa rahmatulah mo wà ní halkọ̀ ṣe pé padà mo wà ní halkọ̀ ṣe pé padà hmm. mo ṣe bí wọ́n fẹ́ fún mi mú láhàdọ̀ kan torí náà wà fún àwọn àgbà wọ́n ti wá pè wọ́n wá ṣe bí àwọn náà wù wá bí wọ́n ní observation àmọ́ mo ní kọ́rọ̀ ní làwọn fẹ́ sọ àmọ́ sọ yín gbà yẹn. ala kulli hal ó ní pé iyan àìsàn tó bá ti affect ọpọlọ wọ́n fi kíni wọ́n sàmọ́ nítorí pé ọ̀wọ̀ ní ìlàkà yìí ṣùgbọ́n ní káfíńdé ní àìsàn ti affect ìgbéni rẹ̀ tó kírun kò ní ìdíkó sọ gbogbo ọ̀rọ̀ táfíńdé yìí mọ́ torí àìsàn yẹn àárẹ̀ yẹn ti àfẹ́kì àmọ́ àárẹ̀ orí dùn mí orí fọ́ mi kódà mo ní kánsà ọlọ́mọdé ní cancer, o kìíní kan blood cancer kìíní kan cancer kò wá lè rìn mọ́ kò lè ṣe gbogbo sọpọlọ sí wà pọpọlọgbà wà ọlọ́ni yọ̀ǹda àrùn la ilaha illallah irun tó bí o olórí ẹ̀dẹ̀ àwọn ẹ̀dẹ̀ tọ́lọ̀ wá sí fẹ́ni onírè ẹ̀dẹ̀ àkọ́kọ́ tẹ́ àárẹ̀ bá ti múyàn èèyàn láǹfààní àti máa jẹun zuri àti asiri pọ̀ ó láǹfààní àti mọ́jọ mọ́gírìgì àti ẹ̀dẹ̀ àkọ́kọ́ nù kátó ní àjò ló tún wá wà kó tún mọ́ kí kọ́sùrù ẹ̀dẹ̀ àkọ́kọ́ nù ẹ̀dẹ̀ lẹ́ẹ̀kejì ni pé tọ̀ bágbára rẹ̀ bá ti wá mọ ẹnu wọn bá ń tó bá lè ṣe lórí iṣẹ́ ẹ̀rùn oníkóṣe kí ni ṣẹ̀gbẹ́ orígun kan ni ká dúró kírun bí ò bá lè dúó mọ́ ojúkó bá rẹ̀ ní bá gbájòkó lọ́wọ́ rẹ̀ kó fẹ́ gbẹ́lélẹ̀ bí ò bá lè fẹ́ gbẹ́lélẹ̀ kó kí bó bá ti lè rí ààrẹ ni o ma bá kó lè tàlù àlá ọlọ́la àlù àlá kó lọ rí ṣe tàyámọ̀ bó bá lè tàlù àlá òun ni ò ní kápá àti fún ara rẹ̀ àwọn èèyàn rẹ̀ lọ́sẹ̀ gíní kan bá tàlù àlá àmẹ́pá àyọ̀ndà àrùn àyọ̀ndà rẹ̀ ẹlẹ́yìn tó lè ké fátíà kò lè ké nǹkankan mí mọ́ kó ké fátíà nìkan orí irun ni kódà kò lè sọ̀rọ̀ òun fún ara rẹ̀ sì wà conscious ẹni tó bá yìí mọ̀ pé òun mọ̀ ti ń ṣe nínú ọkàn rẹ̀ náà kó mọ̀ fọkàn sí gbogbo tí ó bá ṣe subhanallah táwọn míì bá náà fọ̀pọ̀ ha wọ́n ní ó tẹ̀ yíwọ́ pátápátá kò ní gbogbo ẹ̀sìn mọ́ kó tó kan ọkàn yẹn ní ó yá kó mí kalẹ̀ báyìí kó mọ́ fi ká sí sáì fún kírun tó bá ti dàí báyìí ó ṣe kírun ó dúó nù tó bá ti rẹ́ bá ti kí ogun dáàmọ́ kí tán lórí ìdúó ó bẹ́rù kú kò sí báyìí kí ló ṣeun tó bá ti báyìí tán ó bẹ́ sùdúrù kí ni kó ṣe ó kàn pé kó fi kanlẹ̀ àwọn míì gbáyìn ọ̀dà lónà àwọn àbá àwọn míì náà àwọn onímọ̀ gáà àwọn ní irọ́ kó mọ́ lò ìka àwọn ní ojú ni kó lò tó bá ti rẹ́ dúó kó rán ojú rẹ̀ lẹ̀ báyìí tán lọ́gọ́dọ́ ó wà lórí ìdúó tó bá bẹ́ẹ̀ rí fún ọ̀rá òdìsọ̀ kó dìmọ̀ ẹ̀ ẹ̀ṣẹ́ darí kó dìmọ̀ ẹ̀ tó bá dìmọ̀ ẹ̀ tán tó bá tó wá bí kó bẹ́ẹ̀ ó sì bẹ́ẹ̀ yíwọ́ náà kó wá ṣe kínú kó wá bí yan yẹn tó wá ti bẹ́ẹ̀ fi ọgbẹ́ ìṣẹ́ tó kíkalẹ̀ kí là ń mú gbọ́rọ̀ yíwá sí wípé ká lè mọ̀ pé irun nǹkan kí ni nǹkan ńlá ni so gbogbo ẹ̀ kí ń eh, ọlọ́run bá rí ṣe ọlọ́run ṣe rọrùn fún yóò gbogbo àwọn ilé àwọn mímọ̀ wà táà ní kò sẹ́rì fún gbogbo ilé ní kò wá lè dúró mọ́ ilé ní kò fi dúró wá lè gbà ẹ̀kọ́ pípò ìyẹ̀wò bá ti rọ̀ lọ́rùn tó bá padà ní pé ó ké orí ìdúgbúlẹ̀ tó wà lórí ìdòkó náà gbé sí ó kàn gbórí báyìí náà ó sì máa kírun ó ti ń kírun báyìí ó ti ń kéwú ó ti ráṣẹ báyìí ó ti forí ó ti orúkú ó ti ṣe báyìí ó ṣe kí nìyẹn ká ní kó ìsáyè rẹ̀ ọlọ́run kò níjẹ̀ wọn tọ̀ yìí tó yìí ló ti wá wáyé tí àwọn káàdì mọ̀ wáyé mọ́ ó sì mọ̀ sí gbogbo tá à ń gbọ́ a fẹ́ mú wáyé kéde ti gbọ́ yìí gbọ́ fún wa ẹni tó wáyé kó ti wá di kó rẹ̀ ẹ́ èyí tó lọ ó ń gbà mí èyí tó sàgbákò wà á kí òkú lóṣù kan bóòlù kó ti ṣe àwọn míì lọ àwọn àlùfáà ní ọlọ́wọ́ ní ìdìmú rẹ̀ mọ́ ó pẹ̀lú tọrọ àforíjì kó ṣe sàárà púpọ̀ kò yẹn lọ́sílà púpọ̀ kó ṣe tọrẹ àánú púpọ̀ kò ṣe lórí púpọ̀ kó ka alukoraani púpọ̀ kó gba àwẹ̀ púpọ̀ kó sáà ìṣe àlùjẹ́nà púpọ̀ bóyá torí pé alukoraani sọ fún wa pé pé lọ́ọ̀ lè fi pa àwọn àlùfáà kejì ní ọlọ́run nífẹ̀ẹ́ mọ́ lóòótọ́ tó lásìkò rẹ̀ ti kọjá àmọ́ kò kì í àmọ́ àwọn náà wá ní kò yẹ lọ́sílà púpọ̀ ó ka fúrádì púpọ̀ ó ṣe sàárà púpọ̀ ó ṣe tọ́jà àánú púpọ̀ ó gba àwẹ̀ púpọ̀ ó ṣe ìrántí ọlọ́run púpọ̀ sùhánà láì ni kó sì máa kí ètò àìkú lágbára ó wọ́pọ̀ san ó lè san márùn nínú ẹ̀rí rẹ̀ ẹ̀gbẹ́ sí ìrún sátidé wákàtí márùn ọjà kọ́kọ́ wákàtí márùn tó lè múlẹ̀ pé tọ́ gbogbo wákàtí márùn ọ̀dì wọn ó sì jòkó ó kí gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà tó bá sì lè kí wákàtí márùn ọjọ́ márùn lẹ́ẹ̀kan náà ó kí lè kó àwọn ọmọ rẹ̀ tó bá ti pé ó kí yìí ó tún lágbára mọ́ tó bá tún di bí ẹ̀ ìṣẹ́jú bí ẹ̀ tó bá tún lágbára ó tún kí kó máa sàn bọ̀ sánbọ̀ sánbọ̀ títí títí tí ó fi make sure pé òun clear gbogbo gbèsè yẹn pé but o necessary kó clear gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà tọ́ kéyì kò sí necessary kó máa lọ sọ pé tọ́ gbogbo òun àṣùbá àṣùbá ni màá mọ́ kí wọn gbogbo òun zúrì zúrì màá yóò necessary kó san gbogbo ẹ̀ bí wọ́n ti wà náà ọlọ́mọta fún wa ní àgbọ̀yé ọ̀rọ̀ ọlọ́wọ́ àlọ́ ẹni tí ń ka Qur'an lọ́wọ́ sórí ìdáhùn sálámà èyí tó kọ́kọ́ rẹ̀ lẹ́nu ọ̀rọ̀ àwọn àlùfáà ni pé bá a bá ti rẹ́ni tí ń ka Qur'an lọ́wọ́ nínú ẹ̀kọ́ kámá sálámà sí nínú ẹ̀kọ́ kámá sí kíni kámá sálámà sí ká fi ilẹ̀ tó bá wá kí Al-Qur'an nìkan tá a ti wà níbi tá a ti jẹ́ ibi ká ti kínú káwá sálámà àmẹ́lòmí ń gbà tẹ́kọ̀ọ́ yóò bá yí yóò ó sì wá báyà ìṣàlámọ̀ tí ó rí pé nǹkan kò ráyè lọ́wọ́ ni so àwọn àlùfáà ni wọ́n ti sọ̀rọ̀ ẹni tó bá wá sáà sí pé ẹni tó sàwọn òmà pé kò yẹ kí òun sálámọ̀ sí ẹni ọba ti wá sáà sí kan ṣe kó dáhùn àbí kó mọ́ dáhùn àwọn àlùfáà náà fa mọ́ra wọn lẹ́nu àwọn kan sáà ní kó dáhùn àmọ́ tó bá ilé ti dáhùn pé wa alaikumus salam wa rahmatullah tí ó bá padà sínú àlùkò ráyè fi ń kéwọn yóò tún a'udhu billahi minash shaitan yóò tún àwọn olóṣè olùgbé láì ó lè máa fi bísùn láì máa bọ̀ tí yóò ṣe a'udhu billahi minash shaitanir rajim yóò wá kọ̀ǹtínú tí ìjì ń ké kéje pé ìwà dáhùn sálámà sàn alaikum salam wa rahmatullahi wa barakatuh kó tó wá bẹ̀rẹ̀ ara mi àfihàn yóò tún àwọn

ẹ̀mí rẹ̀ ah! pẹ̀lú ọlọ́run mi náà fẹ́ túbá mo fẹ́ bẹ̀rẹ̀ sí kí o tọ́ gbogbo yìí tó ti wá sí láti bí ọgbọ́n ọdún sẹ́yìn àbọ́dún márùn sẹ́yìn àbí gbogbo tó ti kíkan tí ó kíkan tí kó san gbogbo ẹ̀ àwọn àlùfáà sọ̀rọ̀ lórí ẹ̀ o àmọ́ wọn ní sọ irú yìí ohun àlèmọ́lẹ̀ rí kà mọ́ wọ́n ní kí olùkọ́ ṣe ni pé níjọ́ ti bẹ̀rẹ̀ sí níbẹ̀ kí pé o kó wá máa jẹ́ kí iṣẹ́ olórí ó pọ̀ torí ó ní ṣeéṣe kó rà lọ́wọ́ láti bẹ̀rẹ̀ ní òrùjọ rẹ̀ pé tó tí ó kàn sí ni pé iṣẹ́ àlìjẹ́ náà ó mọ ka Qur'an tí ò bá mọ Qur'an ká ó yẹ kó lówó lọ́wọ́ kó mọ fowó rẹ̀ ṣe sàárà kó mọ fowó rẹ̀ ṣe sàárà kó mọ fi náà fílà kó jẹ́ kó pọ̀ àwọn iṣẹ́ dáadáa àṣà subhanallah subhanallah ọmọdé púpọ̀ tó bí asúmọ̀ sí olórí ìrún tí ó kìí ọlọ́ọ̀dẹ́ tó wá wò pé karambá ní ọwára rẹ̀ ọ̀rùn kìkírun lóòótọ́ àmọ́ àpíwọ́ ah, náà lọ sí náfílà tó pọ̀ yìí ẹ máa ń fi náfílà rẹ̀ ẹ máa ń fi dí ókú oríire àbí òkú oríire alágbóṣà rẹ̀ wá àmá ìdá wí yìí tó láwọn èèyàn kan bẹ́ẹ̀ mọ́tàwọn wá mọ́ sí kéékìrò yóò wá tẹ́ta dẹ̀ pé kò tà mọ́ sí olóore yóò wá mọ́ ṣàkàr ẹlòmínà bá tún fi dẹ̀ níbẹ̀ ó bá tún fi débi pé kò sínú mọ́ àgbákò lọ ṣe síbí kọ́ lọ ṣe o àgbákò nígbà bá ti bá débi kọ́ sínú mọ́ àbí bá ti ń bá débi pé sọ̀rọ̀ àbí bá ti ó jùrù lọ àràmàdé kan lòó ní sọ́lá tó bá sí òdìdí ó jùlọ ó ní àyàfi sọ́lá tó bá sí àwọn alọ́ọ̀rọ̀ ṣe làákà èyí èyí ṣe tún bí náà kó mọ́ kòrò náà nígbà ọba ti ní pé fátíà nìkan ló ju òní ó bá sọ́lá tó bá sí kẹgbẹ́ fátíà mélòó làwa máa ń ké níbi ìrun kọ̀ọ̀kan ó ẹ̀ bọ́tà sọ́lá tó bá sí ju gbogbo ó jùrù lọ

gbogbo àwọn yóò náà tọ́bá sì fi kẹ́pà àwọn àgbà wá olóòṣè kínú tí ó jáde wọ́n sì mọ́ sí bàtúwá ẹgbẹ́ nǹkan dé ọlọ́mọdé àtàgbákò ẹ̀ẹ̀dà mílíọ̀ mọ́ èyí òkú jẹ́nu ọlọ́pọ̀ fún alágbọ̀n nínú ọ̀rọ̀ rẹ̀. ah ó kọ̀ rẹ̀ náà sì dáhùn pẹ́sẹ̀ nínú rẹ̀ ó yà bá. àwọn àlùfáà ní bí yàtà bá ti ń bọ̀ wá oníkájúmọ́ sí kí ni ká máa gbé àmáyé òun lọ́rọ̀ tó pọ̀ ní ara wọn tí wọ́n fojú wò pé àtórí ìforí àti nísìnyí bó ti ṣe ṣojú rẹ̀ lẹ́ẹ̀kejì tán tó jòkó bórí jòkó ni kó ti ṣe kò ní gbọ́wọ́ rẹ̀ sókè kó tó máa lòkè àmọ́ ọmọ àwọn alam náà ló máa ń ká ọwọ́ sókè ní gbogbo òun àwọn àyíká nàbì máa ń dún ní mọ́ ìṣẹ́mẹ́rin ṣùgbọ́n arákọọ́lẹ̀ láti ọ̀dọ́rú àwọn Abdullahi bin Umar àtàwọn ẹ̀dùnmí nínú àwọn sọ̀hábà nínú wọn lọ́wọ́ ní ta'ala àlejò ẹjá ìtòdó àbá ọjọ́ ti lọ ọmọ yẹn ká gbàgbé ní púpọ̀ ìwé ìyàwó sí ìjọba bá bínú àmà tó gba ìbéèrè tó bá dín ní ọjọ́ ní ọjọ́ yìí وصلى اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت